ṣe afa Jibril kí n pè ní àbí Aji Jibril. afa ni sir. afa ṣe ni that's nice. I'm sorry Jibril ọmọ ìlú wo ni. ọmọ Iléṣà ni mi sir. ọwá òbòkun. bẹ́ẹ̀ ni sir. Jibril yes sir mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ yes sir. ìgbà wo ló ń plan láti settle down gan gẹ́gẹ́ bí ọmọkùnrin. <sighs> Daddy mo ti ṣetán sá. ẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ pa lówe ẹni tó bá ti ya igun bó ti ya ọ̀rẹ́ sá. ó ń pòwe nílé àná nìyẹn o. tó tó ṣe bí òwe sá àmì sá so ẹ mọ̀ pé èmi ò gbé ní ìlú ìsá òkè òkun ni mò ń gbé torí iṣẹ́ máa lè sáré ṣe gbogbo ẹ̀ ní kọ́mọkọ́mọ àti pé sá ẹ mọ̀ pé àwẹ̀ ló wọlé dé sá ó máa wù mí kí kíyàwó mi ti wà ní inú ilé mi sá ká ti ṣe nìkan ẹ mọ̀ pé tá ti ṣe nìkan kò ní lè dáná ààwẹ̀ fún mi sá. that's good that means pé tí a bá ti ń parí nìkan àti wà tìyàwó ẹ ẹjọ ń travel out ni. definitely sá. ó dàbẹ́ dà ọlọ́run á fi òrìṣì fún wa. àmín ọlọ́sà. a ní kábàámọ̀ pé kí la ṣe é fún. Mm -hmm. ẹ̀jẹ̀ kò see you? Just, just a few minutes. Yes, sir. Listen. tètè fẹ́ bara mi jẹ́ fún mi pẹ́ni tó ní ojú lójú máa ń tì and at the same time mi ì fẹ́ ká tó waste time ọmọkùnrin tó bá ń sálẹ̀ yìí mo rò pé yóò bá mi yẹ nǹkan kan mi ń sí spíkà kó wá máa sọ fún yín pé afa mo pàdé ọmọkùnrin kan báyìí lórúkọ ẹ̀ o ìlú báyìí ló ti wá o orúkọ yẹ̀ ń jẹ́ báyìí o ṣé òun ni ọkọ tó máa bá mi kalẹ̀ àbí tájọ́ máa bára wa kalẹ̀ kò gbé sí spíkà tẹ̀lé máa gbé báyìí sí. ah dadi ẹ ti dẹ́rù bà mí ẹ wo látìgbà tẹ́tí ní kí n tẹ̀lé yín wá sókè tá a fi wọnú bíi ńṣe ló dàbí ẹni pé òkun ńlá kan ló wà wájú mi nítorí mi ò mọ nǹkan tẹ́ torí ẹ̀ pè mí ah, ọ̀rọ̀ yìí kó tó dá mo ti fi lo àáfàá mi in fact ìgbà tí ọ̀rọ̀ àfíìs ṣẹlẹ̀ ni mo ti sọ ti Jubril fún wọn àwọn ọ̀dẹ̀ ló sọ fún mi pé àárọ̀ dà ọ̀sán dà alẹ́ dà. àáfàá yẹn sọ bẹ́ẹ̀ fún ẹ pé àárọ̀ da ọ̀sán da alẹ́ yín náà tún da òru yín náà da. lọ sí personal freezer mi lọ sínú freezer yẹn kó ẹran gbẹ kẹ gbẹ iná fún pé ní sálẹ̀. ó tó yẹ ni. bísímìlà. ní ọmọ ẹ̀ kọ́ ibi tí mo ní kó ṣe fún mi nìyẹn. ẹ lọ gbẹ. kọ́mọkọ́mọ. ìfẹ́ mi. inú mi máa ń dùn láyé mi pé wọ́n ni ọlọ́run jogún fún mi hmm gẹ́gẹ́ bí ìyàwó ilé mi. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ dẹ́ tó bá ti dọ̀la ọ̀hún kí mò ń travel èèyàn kan fẹ́ fún mi ní pásù kan màá fún ní nọ́mbà ẹ̀ pé kó pè ẹ́ tó bá ti gbé wá tó bá ti fún ẹ kó try láti reach me tó bá ti pè mí màá pé èèyàn tó máa wá gbà ní ọwọ́ ẹ̀ ó ti yé sìn wálé fún. kò yé mi ṣé ẹni tó mú pásítọ̀ bọ̀ yẹn tó bá ti fún mi èmi ni màá lọ fún ẹni tó fẹ́ gbà. òun ló máa wá gbà lọ́wọ́ ẹ̀ ó ti yẹ màá máa pè ẹ́ màá máa pè ẹ́ nìyẹn. àbí ẹni yẹn ló máa pè mí. ó mọ̀ pé mo fẹ́ ṣeré hmm. ìyẹn tó mo fún nọ́mbà ẹ̀ gan pé kó pè ẹ̀ gan ọlá pé mo mọ̀ ìgbà tó máa pè ẹ́ mo lè wà nù plane ọ̀gẹ̀ nígbà tó máa dọ́dọ̀ ẹ̀ òun lẹ́kì fún ní nọ́mbà ẹ̀ pé kó pè ẹ̀ ó ti yẹ bọ̀ tó máa fi pè ẹ́ tó máa gbà á èèyàn tó máa wá gbà lọ́wọ́ ẹ̀ màá ti débi tí mò ń lọ màá lè wáyé ìwé iṣẹ́ ìwọ náà màá lè wáyé pè mí màá lè pè ẹnìyẹn pé kó wá gbà ní ọwọ́ ẹ̀ ó mọ̀ pé mo fi ẹ́ ṣeré mo kàn lè fúnyàn ní nọ́mbà ẹ ní àwọ̀. a ah, kí ló dé. Ah, mo ti mọ ẹnìyẹn ti pẹ́ ó yá wèrè gan-an. ìwọ ló mọ ìyá wa ẹ mo lọ́ọ̀fẹ́ jù ìwọ nífẹ̀ẹ́ mi ìwọ láyọ̀ mi. òtítọ́ tí bá ní kí n máa sọ ilé aṣọ ilé amọ́. <laughs> basic introduction kẹlẹ bá fi àdúrà ṣíwájú. Allahu Akbar Allahu Akbar alhamdulilayi adúgbàlódé Ọlọ́run Ọlọ́run sì mọjọrò àní gbàjọ lé ikú lọ́wọ́ Ọlọ́run bá wa ṣe gbogbo ẹ láṣepé kò ní ṣekú láàbọ̀ àmọ́ eléyìí tó gbé wà kó má di gbogbo bàbá yìí. oúnjẹ ọmọ ni kò kí pọ̀ jù. ọ̀dà kò burú èmi náà tán lẹ́yìn tí wọ́n fún ọ àsìkò ọ̀run ti tó. yàrá kírun àfàsílẹ̀ ṣé wọ́n wá gbọ́wọ́ ẹni. mò ń so oúnjẹ lọ́wọ́ ni mo á rò pé tí n bá so oúnjẹ yẹn tán n náà lọ kírun. má dà lóhùn ó ti mọ wọn lára ìrun àdákì gbogbo ìgbàdàn la máa ń sọ fún yín pé ìrun àdákì ò ní ládá bí ìrun dùn mọ́ ẹ̀rọ ló ń pa oúnjẹ tó bẹ́ẹ̀ jẹ tí ò jẹ látàárọ̀ yá lọ sáré kírun tí wọ́n mọ̀. ẹ wo ẹ jọ ìdúró rẹ à ń bọ̀ sí àná. rárá o. lọ́rọ̀ ni hmm. ṣe rí nípa ọ̀rọ̀ contract tá à ń sọ yìí àwa mẹ́wàá là ń lé contract yẹn. mẹ́wàá. bẹ́ẹ̀ni ṣe rí èmi wá rò fún ara mi wípé ìkan tó dáa ó ń fẹ́ àdúrà hmm. eléyìí tí ò dáa náà ó ń fẹ́ àdúrà bí mo ṣe tọ̀ afá mi lọ nìyẹn ìgbà tí màá dọ́dọ̀ afá mi afá mi wá pe àwọn afá ẹgbẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ àdúrà tá à sọ yìí nìyẹn hmm. mo ṣàgbàdúrà yẹn gbọ́ afá yẹn wá sọ wípé tí ọlọ́run bá ṣì ń bẹ o tọ́lọ́run bá ṣì ń gbàdúrà hmm. ó ní kọ́ńtrátì ẹ̀ pẹ̀lú náà máa àwọn ọ̀dọ̀ fún un ṣé wàá rí lẹ́yìn ìgbà tí mo wá padà lọ sí kọ́ńpìnì ẹ̀ ìkan tó wá jẹ́yà lẹ́nu gidi fún mi òun ni wípé èmi ni last person tí máa di kọ́ńpìnì ẹ̀ èmi lọ́wọ́ gbé kọ́ńtrátì ẹ̀ ni wàá gbélé lọ́wọ́. wọ́n gbé fún ẹ ìwọ ló sì gbẹ̀yìn débẹ̀ àdúgbò ẹ̀fọ́ lọ́hùn-ún ẹ̀ ò wá rí èèyàn yìí dàgbà sí ti ò bá mọ̀ téèyàn bá ṣe é lórí òmò béèyàn sì ṣe é mi òmò nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ dùn mọ́ mi nú jù ni pé òní ò lọ sọ́dọ̀ àfa wọ́n lè ṣàdúrà fún ẹ ìyẹn kọ́kọ́ jẹ́ nǹkan ọ̀dùnnú fún mi náà torí o bá lò lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kejì náà àbẹ́ ẹlẹ́sìn kẹta kò sí ìyí tí ò dáa nínú gbogbo ẹ̀ àmọ́ ti àwọn oníṣègùn wọ́n tiẹ̀ máa ń sọ pé oògùn máa ń ṣá o wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ rì níwọ̀n ẹ̀ ṣùgbọ́n tá láàfáà tó lọ yìí ìdùnnú mi gbáà ni mo fẹ́ kó fẹ̀mí ìmúre wọn fún àáfàá tó ṣàdúrà yẹn fún ẹ o gbádùn mi. bẹ́ẹ̀ ni dájú. ẹ ẹ ń mọ bí iṣẹ́ tó gbà bó ṣe pọ̀ tó àmọ́ síbẹ̀síbẹ̀ mo fẹ́ kó o gbìyànjú kó o ṣe nǹkan ribiribi fún àáfàá tó ṣàdúrà fún ẹ bóyá bíi kó ṣètò ìdá mẹ́wàá nínú tó o bá rí. ṣé nǹkan tó iṣẹ́ tẹ́ gbà ṣé iṣẹ́ tó ní kìíní ni. <laughs> ṣẹ́rí kò ń ṣọwọ́ kékeré o billions of naira. yéè mo kú òwò ah. ẹ. mo fẹ́ kó o gbìyànjú yá ṣètò ìdá mẹ́wàá wọn ká ṣe fún àfààní ká fẹ̀mí ìmoore wọn. ṣẹ́rí èmi náà ti ń rò ó ti ń rò ó èmi wàá mú nǹkan tí mo lè rà fún ọ jẹ́dẹ̀ wá rí bí mo ṣe wáyé dáadé tó bá di ọ̀túnla mo lọ sí China. kíákíá bẹ́ẹ̀ ni. Ah, kíákíá bẹ́ẹ̀ ni ìwọ náà tètè ṣòro kíákíá ń padà fún àfààní ṣùgbọ́n sórí ń tẹ́ ìwúrà fún ọlọ́run ó kọ́ wa ìwọ mọ̀ kíni náà mọ̀. Afis. Hmm? wow it's ẹ ti jókòó ní ìjókòó jẹ́ ẹ jókòó ah, ah, ah, ó ah. o. oh Oh my god. sísí mi kí lorúkọ ẹ. ṣadé lorúkọ mi. àfọláṣadé. dunu o ṣe o ṣetán àti wàá fẹ́ wa ni àbí ẹ wá gbé wa yẹ̀wò. ah now you're are talking. mo fi wọn fẹyín ni màá lè ní bàjẹ́ fún ẹ kò ní bàjẹ́ fún ẹ láéláé. anyways um, sister mi hmm? um, mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ lójú ẹ̀ okay yeah like I told you family photo mi rèé ṣé mo wà tí ara lẹ́yìn ti bí wò tá a dúró fọdún mẹ́rin àtọ́lá àbújẹ àwọn jẹrí hmm? tí o bá lè fẹ́ ra gàrí sìn àwọn jẹ ó dà kí wọn fẹ́ ra ìlùbọ́ àtọwọ́bọ̀ aláwọ̀. pando yam lélẹ́ ilé ìṣe ìlùbọ́ pando gan wọ́n wọ́n jẹ. ṣadé ìwọ ò ṣe tán àti máa rìn ó ti ṣe tán tán gbọ́n ni ká wá wọ ká wá sí ká wá mọ àwọn dáadáa àti mọ́mì anytime ìyàwó mi kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. ẹ má wọrí màmí fúnra mi máa wọ kíchìn máa dáná fún yín. má dáná fún mi jẹ́ kí n dáná fún ẹ ní ìlú. pẹ̀lú gbogbo pọ́dà ojú ẹ̀ yìí kó gbọ́dọ̀ kó gbọ́dọ̀ sọ dànù. mo ń bọ̀. kíchìn ló máa jẹ́ kí dáná fún wọn bọ̀. bá mi ní pé ká má dúró ká ti bọ̀ sí láti sọ. stop jọ why you talking like that to bẹ kí wàá mo ṣáà mo ṣáà stop. stop jọ. sorry ex-boyfriend of you. salamu aleykum warahmatullahi wabarakatuh. Eh, ẹ má bínú pé mo yọ yín lẹ́nu gbà ẹ jọ báàgì tí mo gbé wá sọ́dọ̀ yín lẹ́ẹ̀kan handbag mi. ẹ ó ní kan tó wà nù ẹ̀ ìgbà tí màá fi délé sí ni mo discover pé kò sí nínú ẹ̀ mọ́ subhanallah. in fact mo ti èmi ní fúnra mi náà ti wọlé mo ti wọ everywhere but mo sọ pé mo gbé dọ́dọ̀ yín because ìgbà tí màá fi kúrò nílé mo rí kí n tó kúrò nílé so but ìgbà tí màá kúrò lọ́dọ̀ yín mi ò padà check báàgì mi mọ́ so mi ò mi ò really mọ̀ bíyà mo gbé kúrò lọ́dọ̀ yín bíyà ibẹ̀ ni mo misplace ẹ̀ sí ẹjọ́. àbí ṣé kì í ṣe pé ẹ̀yà níbì kan nígbà tẹ kúrò níbí. rárá mi ò yẹ anywhere bí mo ṣe kúrò lọ́dọ̀ yín ilé náà in fact bí mo ṣe ń délé ńsìn ni mo ń check ẹ̀ tí mo rí pé kò sínú ẹ̀ mọ́ ó dẹ̀ dá yín lójú pé ẹ ẹ mú kúrò nílé ẹ fi sínú báàgì. rárá bí mo yẹ kúrò nílé ọ̀dọ̀ yín náà ni mo gbà wá ọ̀dà kò burú mm, mm, mm, fọkàn balẹ̀. in fact nǹkan tó ń jẹ́ kí n máa wá kinní yẹn sìn ẹni tó ní kó wá gbà lọ́wọ́ mi ẹni yẹn ti ń pè mí pé òun ti ń bọ̀ láti wá gbà. kó má kàyà sókè a máa rí rí ni a máa rí níwọ̀n bá àgbà tó jẹ́ pé láti ilé straight ibi lẹ wá ẹ̀dẹ̀ kúrò ń bí ẹ̀dẹ̀ balẹ̀ lọ. Ah, ah. alright ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn afa Sulaimon kó má yẹ pé mo mo mo kàn ju síbi kan tó bá mi rìn ní ẹjọ́ nítorí Ọlọ́run. kò ní déédéé mú rẹ̀ ẹ fọkànbalẹ̀ rírí ni rírí lọ́lọ́run ó ṣe ẹ ṣe ẹ máa wọlé ẹ̀mí náà padà pè yín láàrin wákàtí kan sí méjì nsìn máa padà pè ẹ dìbò ọ̀dà salamu aleykum Sulaiman ọ̀gbọ́n tí kò wí àti wí ṣó mọ̀ pé ní ọwọ́ san yìí tó wá tàjọ fẹ́ lọ sí mosque ó gbé báàgì kan sílẹ̀. Si mò ń gbọ́ tó ń sọ pé òun gbé báàgì lẹ́bi kẹ́ máa bóun sọ ní tí mo wá fẹ́ bi ẹ́ ni pé ìwọ ò padà jáde wá sí mọ́ṣáláṣí o. ilé ni mo ti kírun àfa. ilé ló ti kírun àwọn àlejò wo ló wá wálé níwọ̀nba àgbàtà lọ sí mọ́ṣáláṣí ká tó padà. kò sí. ìwọ nìkan ló wà nílé. èmi nìkan mo wà nílé mo ṣe sóúnjẹ tán lẹ́ẹ̀kan mo kúkú kírun lé torí ìrun jọ̀mọ́ ti kọjá lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. báwo wá ni góòdì nǹkan oníkan ṣe lè sọnù nínú báàgì báàgì nìkan àtiwọ́ àtọ́lọ́hún lẹ́wà nílé. subuhana lai. subuhana lai náà ni ohun ìyàlẹ́nu ìyẹn mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀. Sulaiman ẹ má jò yà yín lẹ́nu má jò yà yín lẹ́nu mo fẹ́ fún ẹ láyè kó wọnú lẹ́nu kó lọ ronú dáadáa ó ṣe é ṣe bóyá àwọn olóògbé ònú lé ń bí àbáwọn èkúté ilé ló fọwọ́ kọ tó bá rí wọn kó tètè dá padà ká gbà kó gbà lẹ́nu wọn èmi ò fẹ́ mọ ibi tó ti fẹ́ rí mi ì fẹ́ mọ ibi tó ti fẹ́ gbà lọ́wọ́ wọn ṣáà ti gbà á tèmi ni wípé láàrin ìsìn sí wákàtí kan àbọ̀ kí ẹrù ẹlẹ́rù kó padà sórí tébù mi wá gbogbo ọ̀nà tó lè gbarí mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ pé wọ́n kọ́ ìwọ kọ́ ó ṣeé ṣe kó já wọn ayan lé wa àmọ́ gbìyànjú àti gbà lọ́wọ́ wọn kó dá padà ohun tí mo fẹ́ sọ nìyẹn ọ̀dà. gbìyànjú o bí wákàtí kan sí wákàtí kan àbọ̀ mo fún ẹ o. àbí irú àṣàkáṣà wo rèé èmi ìwọ lájọ ń gbélé ẹni ẹlẹ́ni pé wá bírú àwọn sọnilẹ́nu ọmọ wò làwọn ọmọ tẹ̀yàn ń báyìí ọwọ́ ẹ̀ mọ́ ọwọ́ súlẹ̀ ò mọ́ èèyàn báyìí báyìí ni àti ẹ̀ máa jẹ́ pé tá a mọ̀ pé ó ń ṣe gbogbo nǹkan báyìí kéékèèké nínú ilé tẹ́lẹ̀ náà òwa ni òun mọ̀ bó ṣe máa yẹ pé bí góòdì ṣe sọnù ṣé yóò bẹ̀rẹ̀. ọ̀nà ènìyàn ó kún fún iyèméjì ó kún fún ìlà ìlò àìnífọ̀kànbá ẹ̀ ọ̀nà ọlọ́run ó yàtọ̀ sí tènìyàn ìyànjú lẹ́gbàá lẹ́gbàá. kí wọlé fún kínni gbogbo tó bá mi sọ lórí fóònù yẹn mo understand kí nìkan tó ń sọ fún mi lórí fóònù ṣé ẹ lóye wá wọlé kò sí nǹkan kan ilé àfáà ni mo lọ sí tí mo ti misplace ẹ but wọ́n ti promise mi pé wọ́n máa sorry wọ́n ti promise mi pé wọ́n máa bá mi wá. sori pásù tó ń wo yẹn eh. nǹkan tó wà nú ẹ̀ ó kọjá ṣoṣù kọjá pásù lásán gold ló wà nú ẹ̀ gold tó dẹ̀ wà nú ẹ̀ is more than fifteen to twenty million naira. ah mo ti jẹ gbèsè. o ti jẹ gbèsè o. Ah. ṣé wàá rí àwọn tó ní pásù yẹn wọ́n ti ń pè mí tọ́ndẹ̀ ti ń disturb mi wọn ò jẹ́ mi ò lè travel mo lè lọ anywhere. ní sùúrù ìwọ náà ṣe máa gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi láì sọ fún mi. mo sọ fún ẹ ṣé wọ́n béèrè lọ́wọ́ mi. Ah, wo bíbà sórí tá a bá dé eh. tó bá ti jẹ́ pásù yẹn ló jẹ́ ká fẹ́ wa kó bá kó rìn tiẹ̀ lọ́tọ̀. Ah, torí mo lè ṣe nìkan nínú sẹ́ẹ̀d mo lè ṣe nìkan nínú ẹ̀wọ̀n. jùjú bí farabalẹ̀ náà kí ló ti sọ kí ló sọ mọ̀ wọ́n rí màá wọ jáde. ẹ mi ò mọ pọ́tọ́ yẹn. jọ mo lè travel mo lè lọ anywhere àwọn pípì yẹn bẹ́ẹ̀ ó ti shock mi gan ó ti yẹ̀ sí àfáà ni mò ń pè. jọ tètè wá kó pa àfáà pé ibi tó gbé sí lábẹ́ pílò ẹ̀ pé kó gbé wa ń bẹ̀ o ti ilẹ̀ lọ gbọ́kọ̀ fún ẹni tó ní. Ah, mo ti jẹ gbèsè mo ti jẹ gbèsè mi o. o ti jẹ gbèsè ah. pé àfa ẹ sì sì sì jọ mo fi ọlọ́ba bẹ́ẹ̀ o ti yẹ gbé fún mi kí lọ gbé ah. fún ní nǹkan o ti yẹ mo lè travel mo lè ṣe anything kí ló mean. ah mo jẹ gbèsè fifteen to twenty million mo ti jẹ gbèsè. one million. wàláwò wàláwò àtúlà sálàmùnà ọlọ́run ló ta ló fi ràn mí ta ni kí n bẹ́ẹ̀ mú. èmi mo ní kí ìmọ̀tò ẹ máa gbá àwọn ọmọ yìí nígbà wá fún mi ní kí ìmọ̀tò lásán kí ni kí n fi kí ìṣe ṣé ẹni tí ò kọ́lé ń gbowó lé ni ẹni tí ò láya ìṣòro ní kánà ẹ̀kú kí mo fẹ́ fi kí ìmọ̀tò lásán ṣe. mi ò gbọ́. mo ra mọ́tò yìí. mọ́tò eléyìí àbí mi yìí tó farajọ tó wà ń ta. mọ́tò eléyìí kí ẹ rí kó ra fún mi. àbẹ̀mọ̀ pé kí ni mo ṣe fún ọ tó ra mọ́tò fún mi. ṣé ìran rẹ jọ ràn mí lọ́wọ́ ni. ó mọ rírì oore tẹ́ ẹ ṣe fún mi. oore. bẹ́ẹ̀ ni iṣẹ́ tọ́lọ́run bá ti parí òun náà ló wá sọ́dọ̀ mi. ó lè ṣàdúrà fún un àdúrà náà sì gbà ó wá fẹ̀lé ìmoore. ẹ ẹ dákun bàbá ẹ ní sòrò bó o lè ṣe jẹ sọmọ yìí. ọmọ mi ni. ọmọ àtẹnubí àbí àtàrà bí. ọmọ bíbí inú mi ni. ọmọ bíbí inú yín ni màá jẹ́ kí. bẹ́ẹ̀ni. ó dẹ̀ sọ fún yín pé òun fẹ́ fún àfa kan ní mọ́tò lẹ́jọ́ wá. bẹ́ẹ̀ni. èmi ẹ dákun ọmọ yàgò ń wèrè. èmi bíi bò. ojú àlá àbójú ràn èmi ni mo lọ́kọ ló rọ́kọ yìí fún màá jẹ́ èmi nìkan a ah, ò ní ṣoríire. Ah, ah. mo fà níbi mọ́ mọ́ bẹ́ẹ̀ ló ṣoríire ayé rẹ̀ ó dùn ayé rẹ̀ ó níyọ̀ yóò ládùn gbọ́ngbọ́n ó pọ́n sí i ó ní jẹni tí wọ́n wá ẹni wọ́n wá láburú ò ní jọ́ ọ̀la kún fàyà kún wo gbogbo tó bá ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí dáadáa ni ọ̀la kàá bàṣẹ́ lóyún ọlá mukamu ibrahim ọlá mọ́kà àti mọ̀dínà wọlá safa àti mọ́ríwá ọlá bẹ́ẹ̀tìlẹ̀ àtẹ ọlá bíṣẹ̀mṣẹ̀l ọlá ajẹ́rà làṣíwád ọlá jabali tóor ọlá jabali nù owó ọyẹ rẹ ò ní bàjẹ́. kò ní kùdí ẹ̀ kó bàjẹ́ o. ẹ ẹ wo bí ẹ ẹ ọlá fatia bisimilayi alhamdulilayi rahman rahim mọ́ọ̀lì ìyá ìyá kanáà ló wọ ìyá kanáà. إلينا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين tàbí tá a gbàdúrà látọjọ́ ọjọ́ ìpín kan pín kan ṣe gbórí dúró àti wọ́n jàjà ní ìgbógun dúdú ni wàhálà ilé wa ṣẹlẹ̀ báyìí. wá ó dé pàfànà àbí kí ló ń sọ ọgbà tó àfáà ní kí n fáwọn time káwọn bá mi wá ó dẹ̀ mọ́ pé kò ń ṣe ẹni tí mo lè yájú sí lẹ́yìn àwọn parents mi àfáà tún dàbí ọlọ́run kékeré lọ́dọ̀ mi ni so reason tí mo fi rọra ń ṣáà ní sùúrù kí n fi sùúrù ṣe ká má dà nǹkan rú. ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ a ní yájú sí wọn pé wọn kò béèrè pé àǹfà. ṣé mo lè pé wọ́n ti láwọn máa pè mí náà. wọ́n kò béèrè pé iṣẹ́ bá olú bọ́lá ti bẹ́ẹ̀ iṣẹ́ ti bẹ́ẹ̀ rẹ̀ àbí nǹkan kan bèrè náà kó lè mọ̀ pé nǹkan tó wà urgent ni. ìwọ ló máa bá wọn sọ̀rọ̀. pé pé mi bá wọn sọ̀rọ̀ wá fi sí speaker ni ẹ ká jọ gbọ́ nǹkan tó máa sọ ajá kọ́bíyàt salamu aleykum. wa aleykum salam sa ẹ káàsán sa. ẹ ń gbọ́hùn àwọn àfáà ẹgbẹ́ mi ni mo pè kọ́ máa bá mi dúpẹ́ ẹrú ọlọ́run kan bíi tìyẹ onínúure kan mọ̀ ni àfi bó ṣe wá ká mi mọ́ láàárọ̀ ló bá mú kí mọ́tò wá òdìdí mọ́tò ńlá fẹ́ǹsà àbí tán ó bá ní tèmi ni ẹrú ọlọ́run bá mi. wọ́n ra mọ́tò fún yín ẹ́ fẹ́ǹsà níjọ mo ti ń dálé ayé tí mo ti ń ṣe mí rẹ ni tó ṣoore bí eléyìí rí mo á rò pé eléyìí ó jọ ó tọpẹ ó tún tọpẹ nídàkejì mo yà sáré pé àwọn afá ẹgbẹ́ mi ọmọ bá mi ṣàdúrà wọn ṣàdúrà fún òun náà àti irú yín báyìí náà gbogbo yín mo ní kí wọn ṣàdúrà fún un. Ah, alihamdulilayi alihamdulilayi mo bá yín dúpẹ́ o ah, mo bá yín dúpẹ́ sàkó oníjẹ́ kó ti kú yín o lágbára ọlọ́run àlékún àlékún àlékún orin lọ́lọ́run máa ṣe ọlọ́run máa gbé owó èmi náà lọ́wọ́ sókè láti lè rárú ẹ̀ fún yín o. aláwọ̀ àmín àmín àmín o ṣeun. Ah, alihamdulilayi dúpẹ́ àbàbà lágbára ọlọ́run èmi náà máa wá rí yín. inú mi dùn mo mọ bó ti ń ṣe mí látàárọ̀ kò yé mi wà láàyè kò yé mi all right àmọ́ tún pè yín máa wá rí yín máa wá rí yín. màá máa rí tiẹ̀ ẹ ṣeun. pẹ̀lú oṣù sọ̀rọ̀ tó pẹ̀lú pẹ̀lú kúkú sọ̀rọ̀ ó wá ṣàdúrà tó tó yẹn wọ́n ra kí ló pé bẹ́ńsà ṣùgbọ́n ìjọba bẹ́ńsà. ṣògo ni àbó àbí àbí ọkọ̀ ń pèsè ẹ̀dì fún mi. ẹ àwa gold tó worth more than fifteen million naira lánàá lánàá yìí àfàtì asáyìí ra bẹ́ńsà lẹ́nìí sọ́dọ̀tọ̀ ọjọ́ yìí àkọ́wé ẹni tó máa bù ní bẹ́ńsà all of a sudden lẹ́ni ẹ dé ló gbé fẹsẹ̀ pàápàá kí ló ṣẹlẹ̀ ṣó ṣe fún ọmọ yahoo ni wá àfa yìí ti gbẹ ẹ o. àràrà àwùjọ mi láì àfa ò lè ṣe àfa. ọ ọ ọ ẹ̀rọ ọlọ́run bí ó já mi lára jẹ kí ló gbé fún ẹ jẹ kí ló ṣe tí o ṣe bí òde báyìí òde la ojú òde la orí èkó lọpọ rẹ síta báyìí ti gbá ẹ ó ti gbé múra. látọ̀ ìfọláṣẹ́ tó bá pẹ́ jù lórí ìjókòó yẹn ogún tó kù àbá máa fi bẹ̀rẹ̀ foundation wọn lè ṣe é. ó dà mo ti gbọ́ ṣé wọ́n lè ṣe é. àmọ́ ti gbọ́ àjọṣojú èmi àti ẹ̀. sọ ní pé owó góòdù yìí tó sọnù ni mo fi ra mọ́tò ni good ọwọ́ mi kọ́ ló wà ọmọ tó sì wà lọ́dọ̀ mi mo ti tẹ̀ẹ́nú ó lóun kọ́ lòun gbé mi ò lè parọ́ fún yín. afa àṣàǹsì ẹ lè mọ láǹtẹ̀ ń jẹ lọ́wọ́ mi o torí pé jẹ́ èèyàn lọ́hùn no àwa tẹ̀ ń wòye náà à ń ṣèrànṣẹ́ èṣù but fẹ́ káwọn àlàyé kan kọ́kọ́ yé yín náà bóyá ẹ̀ mọ ọwọ́ ti góòdì tẹ́ ẹ gbé àbí ń parọ́ ni góòdì fifteen million naira ẹ gbé ẹ tà lẹ́yìn ìgbà tẹ tà tán ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta ẹ lọ ra odidi mọ́tò ńlá bọ́ọ̀gìnì venza ṣẹfẹ́ sọ wípé ẹ mọ̀ pa amọ̀ye tán ta venza ni mo lè má dòbọ̀ mo mọ wọ́ọ̀tẹ̀ mọ́tò seven million naira ẹ̀jí gold kàtẹ́ sọ gòkè olè òkè ń kùtà ẹ ta gold yẹn twelve million naira ẹ ra venza seven million naira ẹ ṣe ní five million naira lọ́wọ́ ẹ wá sọ fún bẹ́ẹ̀ kọ́lẹ́ gbé àjẹkẹ́ lánàá ọmọ kú lé ni ta ni o ṣàmọ̀ wípé àjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ́ eégún àtiró wọlé èèyàn àtiró jáde ẹ dá mi lóhùn ká lè yan àtiró tó bọ̀ta. ẹ jẹ́ ọmọbìnrin lórúkọ yìí ẹ má ra ohun tí òun ṣe tèmi mọ́ mi lọ́rùn mi ò gbé góòdì mi ò jalè góòdì mi ò ta góòdì wọ́n fún mi mọ́tò ni wọ́n fún mi ni ẹrú ọlọ́run kan tó tí ó níbẹ̀ ẹrú ọlọ́run ló fún mi mọ́tò. so ẹnkẹ jígòdè ìránṣẹ́ èṣù lòun hmm? ẹrú ọlọ́run fẹ́ yín mọ́tò ẹ jọ̀ọ́ ṣé ọ̀dẹ̀ tiẹ̀ lẹ́ ń pa àwọn aráàlú dá ọ̀dẹ̀ tiẹ̀ lẹ́ ń pè wá ní. èèyàn ẹrú ọlọ́run kan fẹ́yìn mọ́tò seven million naira ẹ jọ̀ọ́ òun jẹ́ miss ward àbó mr ward tó ń pín mọ́tò tó ń pín orí kiri èèyàn kan wò sùsùn àfẹ̀yìn àfà bẹ́ẹ̀ náà lẹ gúdù tó. ọ̀gẹ̀gà ṣe kínní yẹn fún. a máa ṣe fún bọ̀ mo fẹ́ gẹ̀ẹ́tì fat kan kó torí pa ṣe kínní yẹn fún wọn àfà àṣekínní yẹn fún yín ẹ má ṣe kinní yẹn mi ò mọ kinní yẹn tẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n ẹ má ṣe mo mọ̀ pé kinní yẹn tẹ́ fẹ́ ṣe yẹn ò sún ọ kò ní bímọ rè. a ní tú kinní yẹn lẹ o a máa ṣe fún yín ni bàbá ẹ̀rù á bá yín tọ́wọ́ máa ṣe fún yín tán ẹ̀yìn dúró gbà tán. kí ni ẹ bá ṣe fún mi kí ni mo tún ṣe. ẹ máa wá díẹ̀ nínú kùrá ńgbà tó máa ṣe fún yín ìyẹn má wọlé jà lọ tẹgbọ́ ẹ má jẹ́wọ́. mi ò gbé e. <laughs> ẹgbẹ́ ẹgbẹ́ kò tí kàn mí fọ́ bọ́bá ìwà yìí generation yìí wọ́n máa ń sọ nǹkan tẹ́ ẹ. ẹ̀jẹ̀ á ṣe kíní kan fún àyè máa ṣe fún kí lóun ṣe ọlọ́run àṣàánú mi. wọ́n ti wà nínú ìhàmọ́ báyìí o ìhàmọ́ ayé lélẹ́yìí o ìwọ ọlọ́run ọba tó yọ àná mi yé sọ fún kọ́ńgá wa kó mi yọ o ṣàánú mi ò mọ̀ bí tí ẹ ṣé kí n wá parọ́ mọ́ra mi báyìí ni àbí ohun tí mi ò jẹ tí wọn bá nú mímí kí ní mi mo jẹ ni mi ìṣáàjì parọ́ ló lè mọ́ra mi báyìí ọmọ tí mo sì fura sí mo ti tẹ̀ nú ó ní wọn ò gbé ah ìwà tí ò dá tí ò ṣe fi ti pọ́ rárá tọ̀ ah ok fine kájà máa sọ pé òkè lóòótọ́ lóòótọ́ lóòótọ́ nílé àfáà ni wọ́n ti jí góòlù yẹn èmi rò pé ẹ máa farabalẹ̀ wá nǹkan ni o káàtì wá sọ pé dà kò burú o ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ láàárín ọmọ pẹ̀lú àáfàá ọ̀rọ̀ àáfàá mà sọ yìí náà ṣé àáfàá yẹn wà ní tóun lè dẹ́ tó lè dùn ó lè mọ́ no no no no no no no no no no ṣé nǹkan tí àáfàá ṣe ṣé ohun tí etí tiẹ̀ gbọ́dọ̀ báyọ̀ gbọ́ ni. Ah, ah àfà tó jẹ́ wípé yes fine òótọ́ ni èmi pẹ̀lú ẹ̀ mọ̀ pé five and six lòun pẹ̀lú àfà ẹ̀ tèmi pẹ̀lú ẹ̀ bá sọ fún yín pé kó jẹun tá àfà ẹ̀ bá ní kó má jẹun mo mọ̀ pé kọ̀wé àtọ̀ ní fọwọ́ kò ń jẹ yẹn àmọ́ nítorí bí wọ́n ti ṣe jọ jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ yẹn gangan tó jẹ́ pé gbogbo tó bá sọ báyìí n ló máa ń gbọ́ sí lẹ́nu tó máa ń ṣe yẹn ṣé ìyẹn ṣé irú ẹ̀dá bẹ́ẹ̀ ń ló wá yẹ kó wá dalẹ̀ kọ̀wé àti. mo fẹ́ bèrè àwọn méjì kan lọ́wọ́ tí èèyàn bá ń ṣe ẹ̀sìn kan èèyàn láti mọ ẹ̀sìn tó ń dáadáa mọ mi kó tó sìn mí dẹ̀ lọ́lọ́run bá bí o between me and you báàgì tá à ń sọ yìí ọ̀nà mélòó ló rò pé ọmọ ẹ ti yà sí kó tó dọ́dọ̀ àfa that is one ẹlẹ́ẹ̀kejì wọ́n wá lọ drop bag wọ́n lọ kírun ní mọ́ṣáláṣí àtọ́ máa padà ó gbé báàgì gẹ́gẹ́ bó ṣe sọ ó lọ ọkùnrin sọnù èyí tá máa mọ̀ tó wọnú lé ṣùgbọ́n wọn àtà fáà ni yìí jọlọ kírun. accusing someone wrongly tí wọ́n ní ọ̀ kíní ẹ̀ ní ojú ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ lọ́hùn ìhun tẹ̀mí dára ti sọ fún ẹnìyẹn o. jẹ́ kémi pẹ̀lú ẹ̀jẹ̀ kájọ panupọ̀ ká bá ọmọdé yìí sọ̀rọ̀ how much is the money we ẹ kò tẹ́ mi but listen I ẹ kọ́ ti fojú wí mímu hàn eh? ṣe fẹ́ gbọ́ Be more ṣe wà yìí tí ọmọ con, tí mo kọ́ ní ẹ̀kọ́ àbí tí ó gba ìpàṣẹ mi ṣe nǹkan kan láyé ẹ̀ right tí ó bá dún o lè mọ́ mi àbí con, dún kankan tí ò lè ṣẹlẹ̀ láì ní ṣépè rárá tọ̀ ọlọ́jọ́ kọ́mọ náà rí ọ lọ́lọ́. alájí I'm telling you the truth. tí o mọ the lady. ọ̀rọ̀ tí tí o mọ kọ́ lélẹ́yìí yóò mọ bọ́rọ̀ okay okay okay let me ask you this ṣé mo ti a question immediate dẹ̀ nù báwo ni ngbà tí àjẹkẹ́ lánàá tọmọ kú lónìí ṣé àṣẹ ní ìdíwọ́ ẹ̀ṣẹ̀ sọ fún wa wípé àjẹsókè lánàá ló pọ̀ ọmọ ìbejì rẹ̀. owó dọ̀dọ̀ akínú ìkíni. God bless you nígbà tí ó gbé jewelry ní àná tí ìwà ìyìn afárá bẹ́ńsà lénìí. ọlọ́ba ọ̀kẹ́ làwọn ọdún kan nìkan lè bá yàn ṣé bí ọ̀rọ̀ mọ́tò ṣe dọ́dọ̀ àfa ṣé yìí mọ́ ni èlò náà ta fẹ́ sànú ọ̀rọ̀ twenty million jẹ́ ṣé mo máa dáná báyìí ọlọ́run máa ṣàánú mi. mo fẹ́ ti ìjọ náà ra venza ṣé mọ́kò tó kù pamọ́ ni. okay. dani mo fẹ́ kó ṣe favour kan fún mi ó mọ̀ pé mo kọ́ ìṣẹ̀lẹ̀ mi ìdẹ̀ tó bẹ̀ kí n gbé ojú ẹ̀ àmọ́ mo fi òjíṣẹ́ náà wọ́n ní àjẹké lánàá ọmọ kú lónìí ta ni òṣàmọ̀pá jàánú ló pọ̀ ọmọ yẹn ní jẹ jọ́rì sọnù lánàá àfàrà ẹ̀yìn vẹ́sà ní èní. kí ló ń ṣe ìgbà mi lọ́wọ́ ọmọbìnrin yìí ṣé wọn mọ bọ́lá ṣe ń ṣe oore tiẹ̀ ní ọ̀kẹ́ làwọn ọdún kan ìṣẹ́jú kan báyìí nìkan ní máa ń bá yàn. èmi ti gbọ́ padà sọ̀rọ̀ àfàkà ni yorùbá sọ̀rọ̀ ẹ pé ojúbọ̀rọ̀ tó ń wo yẹn tí ò gbọmọ lọ́wọ́ èkùrọ̀ á wá jáde níbi tí gbogbo ẹ̀rì yẹn bá wà báyìí àti tọ́tà o àti ṣéǹjì tó bá kù sọ́wọ́ ẹ̀ á wá jáde pẹ̀lú nọ́mbà túláàsì kí ló jẹ́ bẹ́ẹ̀ kí ni tó jẹ́ bẹ́ẹ̀ twenty million ẹ twenty million aláàjì twenty million náà máa sọ̀rọ̀ ẹ twenty good million naira worth of jewelries no who does that and get away with it no no no no. no. Deep. he's like I understand, I mean, gravity in Kotima and she. Eh? mo dé ibẹ̀ yẹn sì mo lọ rí sí it's as fresh as anything. ẹ ti ẹ fi ọwọ́ kan rárá mo dẹ̀ béèrè ní káta wọn sọ wípé kò tí ì jẹ́wọ́ ẹni ránṣẹ́ ẹ máa máa wò nínú ọbẹ̀ yẹn ẹ dẹ̀ máa ẹ̀sọ́ ìpè kó sọ kó jẹ́ fún yín pé òun òun jalè lóòótọ́ kí ló tẹ̀ ń wà báyìí náà ẹ tó bá yẹ pípa tá a fi lọ mú yẹn ká ní mo ti dín pẹ̀lú ẹ̀ fúnra mi nísìn tí mo ti ní kí wọ́n lè jà bí kọ́ńtútàs lọ́rùn ẹ sọ wípé ẹ mo take loss into my own hands why are you doing this. ṣe mọ̀ pé iṣẹ́ wa kò ń ṣe bí ká tọ́jọ́ a máa interrogate tó bá wá jẹ́ pé ó fẹ́ máa ṣe bákan la lè ní ká apply little touch ọ̀sẹ̀ but máyà máa jẹ́wọ́. kí lẹ̀ ń sọ yìí DPO ṣé tí ẹ̀ mọ wọ́ọ̀tì nǹkan tá à ń sọ yìí ni we are talking of twenty million naira ẹ sọ pé ẹ fẹ́ investigate kẹ́ interrogate ẹ ti ẹ̀ tó ṣọ ìrà rárá kò sẹ́ni sign ní gbọ́wọ́ ní police custody lọ́dọ̀ yìí ẹni sùúrù gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ṣé ẹ fi yí encourage àwọn criminals ni àbí nítorí mi ò understand ẹ̀dẹ̀ ìmú bí ẹni pé nǹkan tá sọ yí ọ̀rọ̀ twenty naira là ń sọ àdìmọ̀dì yìí ló gbé kínní ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ìfowóra orí ọ̀rọ̀ ìfowóra orí ọ̀rọ̀ ẹgẹ́ ètè jẹ́wọ́ bí ẹ ti gba bribe. all the same a máa ní láti interrogate her ẹ máa hàn ìkànnì yìí dé àkànnì yìí bẹ́ẹ̀ sí lọ́yọ̀ ah, bẹ́ẹ̀. oh please please please please. do you realize that is a direct insult that coming from you ó mi pé ẹ ń sọ fún mi pé i am empty upstairs pé kò sí kankan ní ọpọlọ mi àbí fine nǹkan ọlọ́pọlọ yà mí lẹ́sẹ̀ àdùn iṣu yẹn pẹ̀lú levity no you, you just tell me ṣe so nǹkan tó ṣe all right abọ́dọ̀ gbogbo ti ṣe wà yẹn oríṣiríṣi àjẹsára ló ti wà lára ẹ̀ àmọ́ ẹ̀hún tuntun ti lò so gbogbo to ti So sára yẹn náà èmi ò mọ̀ pé lè mú ìjọba ó ti mú yín àbí ó ti ràn yín tó bá lè jẹ́ wípé owó lẹ fẹ́ mi kẹ́ to lè ṣe yín àmì kẹ́ tó lè fún mi ní justice just tell me I will pay you. àmọ̀ṣẹ́ wa a dẹ̀ máa ṣe but it has to be within the limit of the law. so within our limit ni gbogbo ilé ìta ìṣìwà ṣe yá mi. mi ò gbọ́rú ẹ̀ rí within the limit of the law outside the law èyí táwa lò yá mi mọ́mí ẹ̀ fi wọ́n lẹ̀ ṣe é just twenty four hours ni mo fún yín kẹ́ ẹ fi jẹ́ kí màá yẹn jẹ́wọ́. mọ́mí ẹ jẹ́ ká máa lẹ́jọ́ kọ́ta ó dẹ̀ gbọ́ ọ̀rọ̀ wọ́n ti bribe wọn wọ́n ti bribe wọn. ẹ ẹ jọ torí Ọlọ́run ẹ hand of case ẹ do it to me please. agbani apani wọn ṣàwọn akómi yọ nínú ọ̀rọ̀ yìí ó bá dẹ́ṣẹ̀ ìgbà náà bá dárí ẹ̀ṣẹ̀ mo sì wá fẹ́ kẹ́ wọlá àbí tí etí wá bá yín bó ti jìnnà tó ń fẹ́ kẹ́ wọlá ìṣemọ́rán àti dáadáa tí ń bẹ láàrin ẹ̀yin àti àfa Sànúsí láti ilẹ̀ kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣe sùúrù sórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ rèé bá wa lọ sí àgọ́ ọlọ́pàá kẹ́ ẹ lọ gba àfa Sànúsí lẹ̀ bẹ́ẹ̀ bá gbà wọ́n jáde á wàá mọ àwọn ìgbésẹ̀ àti ìlànà tá a tọ̀ láti rí góòlù yín ẹ dákun ajakọ̀wéyà. ṣé ẹ ti délẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ti délẹ̀ mo mọ̀ pé orí burúkú ọ̀rọ̀ òfò tẹ́ ń bọ̀ wá sọ lélẹ̀. ìdí nìyẹn tí ò jẹ́ sílẹ̀kùn fún yín. torí mi ò gbọ́dọ̀ sílẹ̀kùn fún àwọn wèrè bíi ti yín ẹ ń bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ òfò tí bá ṣe pé mo rú ọlá àbí tẹ́ ẹ ti ń bọ̀ pé ó jìnnà ni àti pé mo àpọ́nlé tí mo sì ń fún yín mi ò tí ì gba gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ yín ká ní pé kì í ṣe tìyẹn ni ó yẹ kí ìyẹ̀yẹ́ yín ni láyé yín tí ẹ bá tún wá bá mi sọ ọ̀rọ̀ òfò ọ̀rọ̀ ránu ọ̀rọ̀ wèrè bíi eléyìí mọ́ mọ́ ní gbin náà ni ah, ah, ẹ wá ń bẹ̀ mí ẹ ẹ bí ọ̀fọ̀ ń bẹ̀ mí adájọ́ mọ̀ ń pa ẹ̀ ni ok góòdì tá à ń sọ iṣẹ́ ti gbé wá tí wọ́n gbé fún mi nísìn ẹ lọ ti àáfà wèrè yín inú kọ́ gbé nǹkan tí wọ́n jí kí wọ́n gbé sílẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí yín àjọ kọ. àwọn akẹ́sẹ̀ òfò àwọn akẹ́sẹ̀ ìjà wọn kò lẹ́sẹ̀ wọn bọ̀ wá bẹ̀bẹ̀. tẹ bá wá bẹ̀ mí nírú ẹ̀ mọ́ ẹ wo máa ní kẹ́ ẹ gbin lónìí. ṣé ni mo ti pinnu lórí ọ̀rọ̀ yìí o kò sí anybody tó lè bẹ̀ mí tí mo máa gbọ́ bí wọ́n fi ọlọ́run bẹ̀ mí mi ò ní gbà bí wọ́n fi àná mi bẹ̀ mí mi ò ní gbà. ẹ ẹ ẹjọ nítorí ọlọ́run góòdì táwọn sọ iṣẹ́ mọ́wọ́ tiẹ̀ ni ṣé mo yẹ wọ́n ti góòdì kálẹ̀ mọ́ wọ́n ti ẹ̀yìn ẹ̀ ni wọ́n máa bẹ̀mí lẹ́bẹ̀ẹ́ òfò tẹ́ẹ̀ bá níjọ́ ta jẹ́. ẹ dákun ẹ má bínú ẹ wá bẹ̀bẹ̀ òfò tẹ́ bá tí wọ́n bẹ̀bẹ̀ ìyá nínú ilé mi ẹ̀wọ̀ máa ní máa ní kó tú ajálẹ̀ fún yín kájà nu ẹ́sẹ̀tì kọ́kọ́ kó ṣe yín ṣàkàṣàkà ni ẹ kọ́ ni burúkú yín bọ́ síta kúrò lọ́dọ̀ mi wọ́n bẹ̀bẹ̀ òfò wọ́n máa bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ ìyá wọ́n bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ ìyá kọ́ ní burúkú ẹ kọ́ ní burúkú yín bọ́ síta àfọ̀ òfò àwọn àfà àwọn àfà àwèrè tán fi ń bọ́ àwọn àfà ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọgbọ ẹjọ mi ò mọ ń pẹ èmi kọ́ ni mo gbé tí má ti gbé má ti jẹ́wọ́ ẹjọ má jẹ́wọ́. ó dàbí pé ẹ láìkara yín àbí hmm? ṣe láìbáṣe ńlá ń fọwọ́ sàǹdà lílé etí yín. mi kọ́ tí n bá gbé má ti jẹ́wọ́ mi ì lè parọ́ mọ́ra mi ni kò ṣeé ṣe. mi ò tí ì ṣe kinní yẹn fún yín o tí bá ṣe kinní yẹn fún yín ẹ̀rù á bá yín. ẹ má ṣe fún mi. tẹ bá fi ìpórí yín yí abẹ fipẹ dàgbà tẹ ẹ fẹ́ dànù tí bá tọ́jọ yín tán sìn tí bá padà wá tẹ ẹ jẹ́wọ́ pàtó ń lọ tẹ ẹ bá tún padà jẹ́wọ́ lẹ́yìn yẹn pàtó lọ tó bá yá wá di season ẹ̀rù á bá yín bàbá màá ṣe fún yín ẹ̀rù á bá yín. mò ń tọ́jọ yín bíi àgbàlagbà ni mo ń ṣe kiri yẹn fi bí àgbàlagbà ni bọ̀dé bá fi ìkókè orí yíyí ó dà bí wọ́n ń dẹ́yìn lórí bírèèni yín ẹ mọ̀ pé mi ò jiná mi ò ti ṣe rárá pèmínàlì ṣìlá wa màá ṣe fún yín báyà sun yín ọlọ́run ọba bọ́ọ̀lù bọ́ọ̀lù ẹni ló pápá sí fún ẹ mọ̀ máa bò yín rìn ibi tí wọ́n ṣe fún yín dé àbúrò yín náà máa tẹ̀lé yín rìn. àwọn àfa bó ṣe máa ń ṣe nìyẹn ṣé àwọn àfa oníṣẹ́ ibi àgàgà wọn tó bá lójú kòkòrò nu wọn ìwà wọn ṣe máa ń rí nìyẹn wọn lágídí bí ìbéèrè bó ṣe wà yẹn ojú bọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ ìkúrọ̀ wọn o àfa tí mo wọ yìí ó stọ́bọ̀ ó ti pẹ́ tó ti ń jalè o àti kékeré wà ní sinimá jalè because èèyàn tó bá kí n jalè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní máa kò ní máa ṣe báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń tọ́jú ọ̀rọ̀ tó wọ́n wọ́n ti tọ́jú ọ̀rọ̀ dáadáa ni mi ò tiẹ̀ understand our Alfa Sanusi disappoint mi gan because mi ò ever expect wọn mi ò expect fún wọn dé kọ̀ jálè ń sin wọn wọn jẹ́wọ́ wọn tẹ́wọ̀n san kankan. ó ní jẹ́wọ́ wọn ò lè jẹ́wọ́. tí ìbá ṣe mọ́mì mọ́mì ló ti ń sọ pé tí ó bá kọ̀ tí ò bá ti jẹ́wọ́ ń sìn bí àti ẹ̀ máa transfer case lọ sí ẹ̀kọ́ tàbí nǹkan. oh god mo ní láti fún mọ́mì ní org jọ torí ọlọ́run ṣojú bí mò ń ṣe take up case yẹn báyìí sìn ṣé o kéèké ṣèṣin lọ́wọ́ tiẹ̀ mọ́ ìwọ bó ṣe wáyé ṣàrọ̀ àbọ̀ sí bàǹkàrà jẹ́ kí mọ́mì máa jó lọ kó máa jó lọ báyìí jẹ́ ká máa wò wọn ah jẹ́ kó tèkẹ́ ọ̀pọ̀ kó transfer ọ̀rọ̀ síbi tó tún wà higher than this kó pété pé máa fi ayọ̀ torí ọ̀nà àwọn àwọn ọlọ́pàá kan tẹ́ pé tó bá fẹ́ tọ́jú èèyàn báyìí ayọ̀ gbóná ni wọ́n lè mú wọn láyà báyìí. Ah, tó bá ti pọ̀ jù. kò pọ̀ jù kó lè mú wọn lẹ́kẹ̀ẹ́ jẹ́kẹ́ lè máa tò olùsí ni máa yẹn olórí burúkú ni ó fẹ́ jẹ́ gbé nìyẹn. because èmi ò lẹ́mìí gbogbo ilé in fact mo ti ń wò pé bí akókè ṣọ̀dọ̀ wọn ló wà torí wọn ò sóhun kankan. wọ́n má bọ́ dáǹtì tiẹ̀ àmọ́ pé wò ó lẹ́mìí ìwọ dúró síbi tí wọ́n wà ẹ̀ má wọ jẹ́ káwa ta lẹ́mìí jẹ́ ká bẹ́ẹ̀ jàjà yìí jẹ́ ká gbá front wo fifteen to twenty million naira ó máa bí jáde o àwọn ah, yẹn kàn kéde lára ni afáyọ ah! lè kúre. tèyí mi mú èmi mú mo ṣẹ́wọ̀n pé ètò ìdálọ́ lọ́wọ́ àṣẹ. Jamiu Jamiu. lọ́nà in the first place kí ló sun débi tó rò pé the next thing tó yẹ kó ṣe ni pé kó jí àǹtí ẹ̀ ní owó láti fi travel ó bèrè owó lọ́wọ́ ẹ̀ ó sọ pé kò sí abó bíi èmi tí mo jẹ́ bàbá yẹn dá lóhùn. no um, daddy um, because pàtí mo fẹ́ travel lọ sí Kútọ̀nù so mo dẹ̀ rò pé owó tí màá ní ìdí máa pọ̀ díẹ̀ pé if I should ask you for such amount of money ẹ lè lọ máa query mi àbí kẹ máa sọ pé ẹ ẹ fún mi ẹ lè sọ fún mi. keep quiet keep quiet owó pọ̀ owó tí wọ́n fẹ́ bèrè lọ́mi òròpó pọ̀ nítorí àwọn onímọ̀ ṣe ń ṣe gbogbo nǹkan tí nípa pápátá àwọn lónìí àbẹ́ iṣẹ́ ọtí bí mi ní ìkọ̀kọ́rí láyé tí mi ò ṣe fún ẹ lójú ọ̀sẹ̀ bẹ́ẹ̀. ṣé o mọ iye èèyàn o mọ iye èèyàn tó kó sínú ìdààmú báyìí ń sìn òkú mi sí wàhálà òkú màmí sí wàhálà òkú sísítẹ́ tí wàhálà àtàwọn ẹbí mi àìtún àfihàn rẹ wà lọ wo ìdílé àfáà yẹn for now. kó lọ wo inú problem tó kó wọn sí àtòun àtẹbí ẹ inú àdánwò náà wà àárín èèyàn méjì tó ń dùn tó ń dùn báyìí ó dẹ̀ fi ìwà burúkú ìwà òṣì ó dẹ̀ fi bàbẹ̀ jẹ́ ní àfàtúnyẹ pé kò sí nǹkan kan láyé tó nǹkan yìí kí àti ẹ fẹ́ ṣe tí ò bá ti díwájú àfẹ́ yìí irọ́ ni. èmi tí mo jẹ́ bàbá ẹ ti bá ba sọ̀rọ̀ ní òkè yìí dáàdi máa rí mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n dọ́dà fáàmì the next thing tó máa sọ fún mi nìyẹn ó wá dùn tẹ́ pé àǹtí ẹ̀ wá dùn ó lè mọ́ náà ló pé ìwọ lè kó dà i'm sorry o mi mọ yesterday fúnra ẹ̀ tó ṣe láyé ẹ̀ tó lọ́ọ́ bá fi dáríjì ẹ̀ for what you did. ṣẹ́rí kò ń ṣe pé bóyá um, èmi náà mọ̀ pé bóyá gold ni kí n tó gbé ọjọ́ yẹn mo kàn gbọ́ pé sista mi ń báyọ̀ kan sọ̀rọ̀ fún un pé mo ti gbé mo ti fi sínú puzzle ó wà nínú báàgì mi and since tèmi dẹ̀ nídìí owó owó lèmi pè mí kàn sáré tú báàgì wọn mo kàn sáré gbé kinní yẹn mo dẹ̀ kọrí sí kótó tèmi ń lọ ìgbà tí mo débi tí mò ń lọ ni mo ṣe wá discover pé gold ni so mo rò pé ah, even tó bá jẹ́ gold náà kò easy fún mi láti ní mo kàn fẹ́ dá padà wálé bẹ́ẹ̀ mo decide láti tà àti mo dẹ̀ gbọ́dọ̀ àwọn tó máa ra gold ní Kútọ́nù láwa rí pé gold yẹn pé ó wà customized pé tí bá dẹ̀ tà pé ó léwu fún àwọn láwọn náà máa tà fẹ́ lómi ni mo ṣe decide pé since ó kúkú wúlò fún mi kí n má fi wọ̀ wálé ìgbà tí mo délé ni mo tó mọ̀ pé so much drama ti ṣẹlẹ̀ nílé mi mọ̀ kò dẹ́n ṣe bí amóríyàn kan pè mí tí màmá fi máa sábọ̀ lé mi mi mọ̀ pé nǹkan tó máa dùn wọ́n lábàáyé. báwo la ṣe fẹ́ sọ fẹ́nu sọ báwo la ṣe fẹ́ fẹ́nu sọ. kò yé mi kò yé mi ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ẹ́ pé Police station mo lọ sí police station a lọ report náà wípé afọ olè onírọ́ burúkú adójútì nìyẹn òun ni ẹ mo láti lọ sọ fáwọn ọlọ́pàá yẹn pé venza yẹn wọn ò gbọ́dọ̀ gbé sílẹ̀ fún àfi tó bá tó ó máa lọ ta ni o tí o bá fi produce àwọn jẹ́rìí sògbé yẹn ó máa tan venza kí tẹ́ni mo sọ á dá venza padà sílé oní autoport a gba owó a wá lọ kó owó padà sí ibi tó ta jẹ́rìí sí tán fi san owó fún un ọmọ tó ti ẹ̀dùn mí jù dálẹ̀ nígbà tí mo dé ibẹ̀ mi ì rí àpá nínà kankan ní ara máa yìí is as thin as, uh, as anything ẹrù èmi sọ fáwọn ọlọ́pàá wípé kí wọ́n tọ́jú ẹ̀ kó nà bí wèrè wípé tí n bá rí báyìí mo máa lọ bóyá ìrọ̀lẹ́ yìí tàbí láàárọ̀ la mo sọ pé tí n bá fi máa padà rí kí n ṣì mọ̀ kó má béèrè ẹ̀gán kó má béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀gán kó nǹkan kó má dà rẹ̀ mọ́ káwọn ẹbí ẹ̀gán kó ṣì mọ̀ kí ni olè burúkú àfààná yẹn. change tó tẹ̀ tún kù nínú owó kíní tó lọ rà wọn tún kówó yẹn wọn tún kó yẹn náà lẹ̀. sórí tiẹ̀ ò pé ni kí ló fẹ́ fi kí ló fẹ́ fi balance owó ẹ̀ ṣe ṣé balance la nídìí ni àbí ojúlówó owó ẹrù tó lọ́ta. ẹni pé kán tọ́ṣọ ẹ̀ dáadáa bí. ìyá gidi ìyàpá ara sọ́sọ́ tó dìsáàmù ti ní kọ́ fún. ṣùgbọ́n tí àwọn bá fẹ́ fi àjẹun tọ́lọ́run bá fi àjẹun kọ́. Ah, ah. ọlọ́run gbé sílẹ̀yìn alábòsí. that is it ọlọ́run gbé lẹ́yìn alábòsí. ọlọ́run kì í sílẹ̀yìn alábòsí. Mm-hmm. bẹ́ẹ̀ ni ká tó bá ti ṣẹ̀ báyọ̀ bá gbọ́dọ̀ gé ni. Mm-hmm. kílèrè what's this. nothing what's this. irọ́ dáàdi mo lè ti rí. ẹ̀yin pé àfa ní àfa èṣù. Eh. Eh, mo sọ fún yín mo mọ̀ pé ilé wọn gọgọgọgọgọ ni kinní yẹn ti sọnù ọmọ ìwọ tó ṣojú dúdú yẹn mo mọ̀ pé ilé gọgọgọ ló ẹ ti rí kó gbé rẹ̀ sìn. Ah. nígbà tí ọmọ rí wípé ọwọ́ ìyá ti ń tẹ bàbá òun díẹ̀ díẹ̀ ó dẹ̀ pé lẹ́yìn bàbá òun báyìí òun ni wọ́n máa hmm. padà wá gbé tó máa bẹ̀rẹ̀ yàgò yìí sí yìí sí dàlí yìí sí. àfẹ́ ọlọ́run ni ẹni èṣù tó gbé gòdì ẹni. no eh! mo dára ọ́ àtẹ̀mí bá mi bébí ti bá mi ọ ah, ah, ah, mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí jáde ò ti pa mí o ẹ máa gbé mi jáde ò ti pa mí ó ti pẹ̀lú kọ́ bá mi. ó ti gbé mi o jáde ò ti pa mí ẹ jáde ò kí ni mo ṣe fún ẹ. sọ́mi kúrò ní bàbá yàrá. jáde ò kí ni mo ṣe fún ẹ. sọ́mi kúrò ní mo dáràn. ìwọ ló gbé. ó ní police station yá police station yá. ṣé ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ wa ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ ṣé kò ń ṣe pé èèyàn fi ayé kankan máa tẹ́tì ní pé bí akẹ́ni láì kí ọkùnrin dẹ́rù báyìí o. dípò ṣé níbi tí mo kà ń dé yìí I understand my status ẹnì kan kò tẹ́tì mi o it's like I understand àlàyé tí mo ṣe fún yín ṣé ẹ mọ̀ pé kò yẹ ká ti tún wí pé à ń lọ sẹ́dẹ̀ ká bá bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ tá a bá lọ torí bá lọ sẹ́dẹ̀ tá a bẹ̀dẹ̀ jẹ́ tá a bá kúrò lédèdè náà la ṣe ń padà bọ̀ ṣe rí ẹ̀gbọ́n mi kan ọgbà tí mo ti kéré mi pẹ̀lú wọn ti lóra bẹ́ẹ̀ tí wọ́n á dẹ̀ bí mọ́dà ni wọ́n máa ní náà ni wọ́n wà kò surprisingly bí mo ṣe rí mọ́dà mi ní pẹ̀lú mi lè ti junior wọn tó wá kó ìjàmbá mi lórí pé mo mọ̀ sí ẹ̀gbọ́n mi mọ́ ní mo ní èmi ẹ̀gbọ́n mi ò ń bẹ̀ láti pè. ṣé gbogbo explanation yìí ní ìjà ẹ sọ òkúta torí ẹ̀ wá síbi fún wọn náà ní ojú bí òun ní ìdẹ̀ náà kọ́ lè mọ ọkọ tó ń ṣẹlẹ̀ ìtúrílẹ̀ ah, o ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi dídí o wọ́n bá ní àáfà mo ní àáfà o ló bá lọ di àáfà kan náà níwọ̀n òun ní àkọ́bí immediate junior mother mi she understand wáyé tẹ́mi jẹ́ àbígbẹ́ ìmọ̀ sí mi ṣé ẹ̀ẹ́dì seminars àárín mi pẹ̀lú wọn ni ẹ̀ẹ́ ló sì sọ àjọra ni wọ́n ṣe gbé ebé mi lọ́wọ́ nìyẹn ṣẹ́rí ẹ̀rù kọ́kọ́ bà mí kí ni ká ti wá gbọ́ ibo la ti fẹ́ jókòó ta ti fẹ́ sọ. ṣẹ́rí ọ̀rọ̀ ó ṣe jọ́lẹ̀ kò ṣe jọ́lẹ̀ ṣòwò kò ṣòwò bó ṣe fẹ́ sà kò ṣe fẹ́ sà ẹ̀wù mo gbọ́dọ̀ rẹ́gbẹ̀ pátápátá ní o ó ti dọ̀rọ̀ ẹbí o sọ ẹjọ́ mo fẹ́ gbàgbé mi ṣe kí àṣẹjọ àṣewà ní ìṣẹ̀ fún ẹgbọ́n mi ní ẹjọ́. ìgbà mo resist mo resist ẹjọ jẹ kọ release mi. káwọn máa ṣe bẹ́ẹ̀ wọ́n. ẹ wọ́n ṣe yẹn sílẹ̀ ẹ̀fọ́ fẹ́ kó sọ reason fún mi tó fi lè tẹ̀lé kọ̀wéyà lọ́bẹ̀ afá. alájí mi ò lè tẹ̀lé kọ̀wéyà tó àwọn Yorùbá sọ pé ṣẹ́rànṣẹ́ràn ó lẹ́ni tó ń jẹ́wọ́ fún gbogbo itú tá a fi àáfàá pa àdéléròyìn fún ẹ tán ni o èmi àtọ́mọ ìdéròyìn fún ẹ ni o tó o bá mọ tí mo fi ojú àáfàá rè ah! ṣórí tí màá yẹn bá rí mi pé mo yọ ọlọ́ọ̀kan lásán pé mo make attempt pé mo fẹ́ wá bẹ òun ṣórí ìbọn gidi ló yẹ kó gbé tì mí ṣé bí n tí mo délé tí mo sọ n nìkan ló gbọ́ n tí mo fojú ẹ̀ rí ìyà tí mo fi jẹ matter of fact mo tún láti tip àwọn ọlọ́pàá kan wípé kan fún ní tọ́jọ́ wípé ìbàjẹ́ tún death i don't care kí ni kí n pè ná bóyá ìgbà ẹ̀mọ́ àbí àṣìṣe èmi ò lè tẹ̀lé o ẹnu wo ni mo fẹ́ lọ́ọ́ fi bá bẹ̀bẹ̀ ṣó mọ̀ pé gbogbo ìgbà tá a fi ń ṣe gbogbo ẹ̀ ò bá wa dá sí i. ṣó mọ̀ pé èèyàn náà ni ẹ tó bá bá mi tẹ̀lé lẹ́yìn ọmọ wa náà ṣáàní àárín ilé fẹ́fọ̀n bàjẹ́ wọ́n máa tijú ẹ̀ wọ́n máa gbọ́n kò ní bínú sí mi. that's right. o ṣe o ṣe ọkọ mi. o ṣe o ṣe olówó orí mi. o ṣe tó bá ní ẹ lọ pé bíi ti rí wà bíi ti rí rẹ̀ sórí tí àwọn bàbá wa láyé jọ̀hún ẹni òwe tó nǹkan lè pa kalẹ̀ àbí àṣàyàn ọ̀rọ̀ àbí ẹ̀ṣà ọ̀rọ̀ again tó bá sọ kalẹ̀ ẹ máa rí ọgbọ́n dìmú bẹ́ẹ̀. kì í ṣe ìbò ló kó ọ̀làjú wa bá wa ọlọ́run dá oníkálukú sí ààyè títí ẹ̀ ni mo rò pé nǹkan tí mo sọ yìí ẹ̀ ọlọ́run fún aláǹlá ẹ̀ka ìtì wa ó fún ìbò ń tiẹ̀ àti kọ́ àti kàlà ń gbé wa bá wa ń bí àwa wa mú méjì apá mọ́ra o kọ́wé àwọn bàbá wa sọ pé abániwí kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní gbé àwọn abániwí náà jókòó yìí o thank God she's a mom ẹjọ́ ń fòun gbà náà lọ́wọ́n ni kòròkẹ́rẹ́ ẹ̀ ń láti pa ni ẹ̀ máa dun ni wọ́n láti gbá ni wọ́n láti ṣàwọ́ ni. mi ò mọ àáfàá yìí níbi kankan náà èmi tí mo dé bàbá ẹ tí bá bá ẹ sọ nǹkan nínú ilé one dad ẹ jọ ẹ máa rẹ fún mi some minutes or some time ẹ jẹ́ kí n rà àáfàá mi mo dẹ̀ bẹ́ gbà bẹ́ẹ̀ fẹ̀rẹ̀fà pé okùn tí ẹ ń ṣe ẹ̀sìn yẹn ẹ̀sìn yẹn wù ẹ́ lára ìyẹn fi hàn mí wípé ibikíbi tó ń kó lè wà ìfọkànbalẹ̀ wà fún ẹ mo dẹ̀ bẹ́ gbà bẹ́ẹ̀ mi ò mọ̀ from Allah. èmi náà mo rí ọkọ mi nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ ṣé mo mọ̀ rí sọ excuse me mummy do you want me to talk I go out. nígbà tẹ́jọ́ ń kún orí ìdúnbí ni mo wà tẹ́ ẹ̀ sọ o pé ti sọ fún àwọn ọlọ́pàá pé kán ń lo àǹfààní náà kùnà ah. kó lè jẹ́wọ́ mo de sọ̀rọ̀ kan jọ́nà lọ mo ní èèyàn lè gbìyànjú pé òun fẹ́ fi àjẹ́ tọ́lọ́run bá fi àjẹ́ nìyẹn ń kọ́. màmá ẹ ló ń sọ ọ́ sí pé òun lè bẹ ẹ lọ síbi kankan yẹn àáfàá tí àárín wọ pẹ̀lú ẹ̀ tó dán mọ́rán. mo dẹ̀ bá yín sọ lọ́jọ́ náà lọ́hùn àmọ́ gbà tọ́rọ̀ ẹnu mi fẹ́ le jù èmi dákẹ́ mò ń wòran èmi ò mọ bó ṣe fẹ́ ṣe o bóyá ọ̀ ló máa lọ fún ẹni o àbí àbúrò ẹ ló máa pè tó máa tẹ̀lé tó máa lọ jẹ́wọ́ níwájú àfa pé góòdì tí wọ́n ń wá o òun lòún gbé lọ́jọ́ tí mò ń mi àti màmá ẹ̀ ń sọ̀rọ̀ ń bí ìyá ẹ̀ sọ fún ẹ̀mí wípé òun fi títóbi ọlọ́run bá bẹ̀ mí òun fi anamọ̀ sallallahu alayhi wa sallam òun fi bẹ̀ mí kí n má dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ mọ́. mo dẹ̀ pèdè kọ́ fún jọ́nà lọ́hùn mo náà àgbà sọ̀rọ̀ o èpè ẹyin lóhùn tó bá bọ́lẹ̀ bàbá ni tó máa kó sí mo gun òkè mo ru ọ̀rọ̀ yẹn pé àbí kì í ṣe màmá kọ̀wé àti ló sọ̀rọ̀ ni omi dẹ̀ bọ́ lójú mi wọ́n á búra fún ọlọ́run bá mo ní mi ní ẹ́fà dá sí ọ̀rọ̀ owó àti ìyá ẹ̀ mọ́ mo lè fi àlùkò àbúrò alẹ́ lórí. yes i will never ní ayé mi in fact o fẹ́ gbọ́ tó bá mọ́kọ́ alẹ́ mo yọ̀dá fún wa àti ìyá ẹ̀. ah dadi ah mo fi ṣe ti ní ìdọ̀tẹ̀ dá sílẹ̀. ẹyin lè ẹyin lè kò jẹ́sì kọ́kọ́ lọ́kọ́ bá bàtà fún ọ ẹyin lè kọ́ lọ́kọ́ bá bàtà ẹ̀ bá fi dá sílẹ̀ tó ń ṣe ẹ̀ wọ́n yẹrí ṣé kí sọ́mọ yín lọ lè tọ́jú kóòdù ni ọmọ yín kọ́ lọ lè tọ́jú kóòdù ni ṣé àwọn ọmọ yẹn tẹ̀lé mi lọ bá bá fún ẹ dídí lọ dáadáa àbí kí mú ta ni lọ ẹni sùúrù nígbà tí gbogbo ọ̀rẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ta lẹ́ni tó sọ jẹ́sì pé ká lọ bọ́lọ́pàá ẹni kọ́ lẹ́yìn sọ jẹ́sì pé ká pẹ́ fọ́dẹ̀ ní kí ní sùúrù kí ní sùúrù kí ní sùúrù ọmọ ah, mi ọmọ dandan mi dandan ah. mi. ṣé ìka ni mo ṣe fún ẹ̀yà bí ṣé ìka ni oore tí mo ṣe fún ẹ̀yẹ. ẹni àbíyàmọ tó ṣe é ká lọ sọ́wọ́dà fà tó ṣé kó máa dúró ṣe ṣe pàtó ṣe ṣe ìpòsíṣàn ní àti ìyá sí gbọ́dọ̀ ní ìlànà yìí. Ayé lọ́mọ mi ìpòsíṣàn ní àti ìyá sí gbọ́dọ̀ ní ìlànà yìí. Ìwà ọgbẹ́gbẹ́gbẹ́ ni wọ́n ní kọ́ lọ́mọ mọ́ wà láàyè ilé ẹ̀ka ní tó máa tẹ̀lé ní Ah!

ẹjọ́ nítorí ọlọ́run mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn due to bí mo ṣe react sí nígbà tí bàbá Sànúsí wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. adákọ̀wé à ẹ dìde ẹjọ́ bẹ́ẹ̀ bá ti dìde ní gbọ́n kankan tẹ́ fẹ́ sọ. ẹ̀ṣẹ̀ ọlọ́run àpọ̀ yín ẹjọ́ nítorí ọlọ́run nítorí ọ̀rọ̀ yẹn náà ni mo ṣe wá síbẹ̀ mo fẹ́ kẹ́ ẹ kẹ́ tẹ̀lé mi dé ọ̀dọ̀ afásanusi. afásanusi. ìjọ nítorí Ọlọ́run fẹ́ kẹ́ tẹ̀lé mi sọ́dọ̀ nítorí abẹ́ ti gọ́ ọmọ lọ́wọ́ ọmọ ń sábẹ́ lò ṣùgbọ́n abẹ́ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tá a ti rí nǹkan tá à ń wá. ẹ ti rí góòlù yín ọwọ́ afásanusi lẹ ti bá góòlù náà. rárá o ìwà wo iṣẹ́ ìṣù o àbúrò mi ló tiẹ̀ lóhun nínú báàgì ni o ó fẹ́ fi mú bó ṣe rí wàzí mò ń kún òun o mọ̀ pé ó important tó yẹ ó ti rí i. nínú ilé yín lẹ ti rí i lòun ṣàpá Sanusi ló gbé ah, so ẹ̀rí ọkàn ò jẹ́ kí n gbádùn torí mo mọ̀ pé òun ọlọ́pàá fìyà jẹ òun gan hmm. ìyẹn ni mo ṣe fẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wọn kọ́ lọ́n dáríjì mi káwọn náà dẹ̀ lè kọ́ lè dáríjì mi ṣùgbọ́n mi ò lè dá lọ torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ sí wọn mo mọ̀ pé ẹ súnmọ́ wọn dáadáa ìyẹn ni mo fi ṣe wá báyìí kẹ́ lè gbẹ́nu mi sọ̀rọ̀ lọ́dọ̀ wọn ojú ń torí ọlọ́run. ìdàkọ̀wéyà astagafurula ọlọ́run lẹ́dùnmarè kó dáríjì wá a ti lọ sọ́dọ̀ àfáà Sanusi wàláì kò ń ṣe kò ń ṣe nǹkan kíákíá kì í ṣe kan tí ẹ á fi òkun wó ruru káwa náà wá fa ruru a lè ṣe báwọn ẹlẹ́ran ara ní gbogbo wa ládùúrú gbogbo ohun tí ẹ fojú àfàsànú sí rí ẹ wá dẹ́yìn padà rí nǹkan ọ̀hún nínú ilé yín ẹ wá ní ká gbọ́dọ̀ àfàsànú sí lọ́ba àbá ah. ẹ dákun ẹ̀wọ̀n kò lè jẹ́ kíákíá báyìí. ọ̀fọ̀ ìjọ ṣe mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ rìlíìsì wọn lánàá ni kíní yẹn dẹ̀ ṣì gbóná iye àsìkò tó sì ń dùn wọ́n yẹn náà ni mo fẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kan lè mọ̀ pé mi ò mọ̀ mọ̀ ìtarají náà ló ṣe mí nǹkan tí ò kì í ṣe tèmi ìtarají ló ṣe mí ẹ jọ ọlọ́run. ọlọ́run ọba lálá foríjì kí ọlọ́run ọba kó foríjì gbogbo wa ṣe rí gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ó dáa ká ká kún fún sùúrù gbogbo nǹkan tí nǹkan tó bá dé bá wa ká máa fi sùúrù ká máa fi mú wọn lè gbàgbé jọ́kìnní àná tí ń wá bá yín lé lórí ọ̀rọ̀ àfa Sanusi yìí náà tí ó bá sí títí súra ọlọ́run àti ìlànà ọlọ́run tí ń gbé ara tiwa kìí sẹ́yìn ló yẹ kẹ́ wọnú ilé tiwa náà kẹ́ wá jókòó sórí àga wa báyìí apọlọ́mbà náà bí ń jẹ́ náà lọ́hùn ẹ wọ̀ wá náà lé pé ó tẹ̀ jẹ́ pé kò sí ohun tó pè yín ó ṣe lára tiwa tó rà níyàn dáadáa làwa bá wà ṣùgbọ́n ẹ má wá sí remote control báyìí ẹjọ́ sílẹ̀ á náà sílẹ̀ dáadáa ni bó bá tó bíi ọjọ́ mẹ́ta sí èní a ṣẹ̀ṣẹ̀ wá ní àmọ́ bá ti ṣe ìgbésẹ̀ náà a lè lọ ní kíákíá báyìí ẹ mú sùúrù ni ẹ mú sùúrù ni. ẹ mọ̀ wọ́n dáadáa tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lè ṣe fẹ́ ẹ ṣáàjọ́ torí ó lè máa tẹ̀lé mi dọ́dọ̀ wọn. ajakọ̀wé à mi ilé sí yín gbẹ́rẹ́ pàkọ́ tó bá jó tọrọ làwọn sọ fún yín mọ̀nà kàì òkun ẹ wó ruru káwa náà fà ruru ihun tẹ́ ẹ ṣe fún àfà Sanusi pọ̀ ó pọ̀ fà á àdẹ̀yìnwá rẹ̀ kèé tún wá sàwọn lọ́gbẹ́ nǹkan tá à ń sọ yìí àbà bó bá ṣe mí náà mo mọ tí n lè sọ ẹ dákun ajá kọ̀wéyà ẹ sálámà lẹ́kùn. ẹ ṣeun ọlọ́run àtúbọ̀ gbàkóso sálámà lẹ́kùn. Baba Sanusi baba wa ọlọ́run ó jẹ́ àríyìn pẹ́ agbára ọlọ́run gbogbo ohun tí ń dáná ọ̀rọ̀ yín ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan bàbá ò ẹ dákun ẹ dákun tẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti tọ́ wa ẹ̀yin náà lẹ́jọ́ àmọ́ ẹ pé àṣìṣe tẹ́ ẹ rí òun kò yẹ nìkan lẹ̀ àti ṣe ọ̀hún òun lọ́wọ́ àdójúkọ kọ̀wéyà kọ̀wé yóò wá ráyè yìí sí ọwọ́ àfàyè lẹ̀ fásitì kásìtì ṣe òun àṣìṣe tó ṣe kọ̀ wíyá òun ló gé adébílẹ̀ ní bàbá wa ẹ dákun ẹ bá wa fi kọ yíyá ìyá náà bì. àríwá jọd ó ṣe sùúrù díẹ̀ o ó rọ ọmọbìnrin kò kúkú jẹ̀bi mi wàláyé tààlà ìsọmọbìlà èmi mo já lólè kò sì sẹ́ni tí ń ṣe tára rẹ̀ ò ní gbóná ẹni tí wọ́n bẹ̀rù rẹ̀ yóò tara àwa la já lólè hmm, ìdínà tó fi fi àwọn ló fi fìyàwó rẹ̀ jẹ mí àmọ́ mo dúpẹ́ pé Olódùmarè ọba ògo òfìyàwó rẹ̀ jẹ mí. bàbá wa ẹ̀yin kọ́ o ìgbà tọ́rọ̀ mójú tó tí òkodoro ọ̀rọ̀ yọ síta báyìí òun ló wá mọ̀ ẹ́ pé àbúrò rẹ̀ ló ti gbé góòlù rẹ̀ kó tó dín pọ́n déètì ọ̀dọ̀ ti yín ní àyè. ẹ ẹ dákun ọjọ́ ń gbé. gbọ́ sọ́ọ̀rì. kọ̀wéyàt. mi bí góòlù tó ń wá níjọ́sí ilé mi ló gbé báàgì sí iṣẹ́ èṣù ní ilé wa ló ti sọnù. ta ló gbé. àbúrò mi. ó sì dá lójú. bẹ́ẹ̀ni. kì í ṣòun la fi rọkọ̀. rárá ṣé èṣù ni. ẹ wá fìyà ayé jẹ mí lọ hmm. jẹ́ kí wọ́n lù mí lágọ̀ọ́ ọlọ́pàá gbogbo ẹnu wú gbogbo ojú òrí ojú tí ń wò bàìbàì ojú tó ṣe pé àmọ́léèjì rẹ̀ tẹ́lẹ̀ ni ó ti di ohun tá a lè fi ka kùránì mọ́ àfi ká gbé jígí sójú ọ̀ráyé báà ló dígí àríọ́ dáadáa dúdú ní àbí pupa. kò burú aliwa jude mo ṣàpọ́nlé àǹfààní lára rẹ púpọ̀ ọlọ́run tó fún un ní mọ̀kúnmọ̀ àmọ́ èyí tó bá wá lónìí bí kì í bá ṣe pé bó ti lágbára lọ́dọ̀ mi ni torí mo ti ṣèlérí pé gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọmọdé wọnú léyìí àtẹnumọ̀nà yìí ni wọ́n ti mọ jóná lọ títí dé ìfẹ́ ah. wọn. Ah. yóò sì padà jóná ah, o. bó o bá gbé ọwọ́ rẹ lẹ́sẹ̀ wọn láti sìn wọ́n sì mọ jóná báyìí. aliwaju mi ebe èèyàn ni mí ẹlẹ́ran ara ni mí ìyàtọ̀ èmi pẹ̀lú ti aláta àfa òjíṣẹ́. Mm. ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ bàbá ẹ̀pẹ̀lẹ́. ẹ̀kọ́ ìròmí o àwa jòjìṣẹ́ ọlọ́run àwọn tí jẹ́ni tí ń bẹ nínú ayé ìyàtọ̀ wa nù bákan náà lọ́lọ́run ṣe ṣẹ̀dá wa ẹlẹ́ran ara ni mí èèyàn ọwá fi ìyàtọ̀ tó bá wọn fi ìyà ọwọ́ wọn ìyà ayé wọn fi jẹ mí ẹ níyà ọlọ́run ò ní jẹ wọn yóò jẹ wọn tọmọtọmọ. àwùsù bìlà ìbàbẹ dákun. péjọ torí ọlọ́run. o ṣe fi abẹ́rẹ́ gún rẹ wò kó o fi mọ bó ti ń rí lára ẹni hmm. wò mí o hmm. mọ abá bẹbẹ o nítorí gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ ọmọ yìí bẹ̀bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ jóná láti gbé e. àwùjọbí láàyè bàbá. akíní ah, ah, mo fà yìí ẹ má bínú àṣìṣe ni. wọ́n jóná o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti ní gbọ̀ ó bá délé èmi náà wà fi ìyàwó mi jẹ́ nítorí bó ti wò yìí gbogbo àwọ̀ rẹ̀ tó dán yìí yóò ṣì yóò padà dé ewu. síbi lẹ́ẹ̀jọ́. ọ̀rẹ́ yóò rí ayọ́kọ̀. Ah, tèmi bá mi bàbá ẹ bá mi káfọ́ ìbá mi bẹ̀ wọ́n. ọjọ́ ọmọ ìbọn bá ti ń gbẹ́sẹ̀ jáde láti inú ilé yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ni. Ah, ah, síbi lẹ́ẹ̀jọ́. wàlá ìtàláì gbogbo ẹni tó bá tún bẹ̀ mí lórí ọ̀rọ̀ rẹ̀ eré ibú òun ó jọ. bàbá. kódà wọ́n ti wà yìí àwọn ẹbí rẹ̀ mú sí mọ̀ ah! Ah! àwọn tí wọn ò wọn bá kẹ́dùn ah, nítorí pé iṣẹ́ rí gbogbo àwọ̀ tí ń dán lára rẹ̀ yìí yóò padà dé o. bàbá ẹbí ló tọ́ lè o. wọ́n jẹ́ ìwọ́n tí mo dẹ́pọ̀ ló lọ́rùn nù. Eh, bó bá ṣe lé ni wọ́n ṣe tí mo fi nírà lè jọ́nà ó tẹ́ lọ́rùn. ọgbẹ́ nìkan wà gbẹ̀bẹ̀ rẹ̀ lọ́wọ́ mi. mi ò ṣe bẹ̀ báyìí ẹni àṣà ìwọ́n. bàbá rẹ̀ bẹ́ẹ̀ bó o bá sì fẹ́ forí jóná o lè bá a gbogbo ẹni tó bá bá bẹ̀bẹ̀ wọn ò ní délé. bàbá ẹ dákun ọlọ́run ọjọ́ ọlọ́run ọ̀rẹ́ mi bàbá ẹ dákun. bá bẹ̀bẹ̀ sí. bàbá ọlọ́run ọ̀rẹ́ mi yóò. ọ̀rẹ́ mi. rọ̀kọ̀ wíwá àtọ̀yìnbọ̀. ọ̀rẹ́ ẹ má bínú àṣìṣe ṣe dáríjì mi. mo fún ọ ní ìṣẹ́jú kan sí méjì ó jóná ti lára. Ah, ah, ah, bó o bá sì kọrí ọ̀nà ilé rẹ ni mo fẹ́ kó o délé káwọn ará ilé rẹ kọ́ mọ ibi tó kù sí tẹ́lẹ̀ ni àmọ́ òun pa òun ó sì pa sàárè rẹ bó bá tó lè. wàláyé tàlà ìsìmọ̀bì làyìlà sí láwà. mo fi sàárè mi búra wàláyé tàlà ìsìmọ̀bì làyìlà bó o bá tún lè bẹ̀bẹ̀ pé ẹ dákun àti bí ló ti ṣe ra rẹ mọ̀ àwọn aráalé rẹ ó sì wọ ọmọ òní rí ọ ó dáa kó o délé kọ́ ọmọbi tó o kú sí. ó wá bẹ̀bẹ̀ bó o ti ń lọ́hùn ò ní délé èmi mo wí bẹ́ẹ̀ fún ọ mi ebe èèyàn ní mí ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ wá ń bẹ̀ ibo gbogbo ẹ̀yin àfáà yìí wà ń gbọ̀ ń gbò fẹ́ ah! nígbà òfẹ́ mọ́ fìyà ọwọ́ rẹ̀ jẹ mí ipò gbogbo yìí wà ẹ̀ ń wò ẹ́ ní kọ́ mọ́ fìyà jẹ mí ẹ̀ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ní ẹ̀fẹ́ bá bẹ̀bẹ̀ ẹ wò ó tàbá tí àdálà lò léyìn lórí àtòun àtẹ̀yìn àfa tẹ́ ẹ bá ní ẹ̀fẹ́ bá bẹ̀bẹ̀ tàbá tí àdá ọlọ́run wọlá alámútàrà káíbà tó fi bá ànábì ṣẹ́gun àwọn ọ̀tá ẹlẹ́rin wọ́n ṣẹ́gun gbogbo yín wọ́n sì borí yín iná lẹ́ẹ̀kù sí bó kó ṣoògùn kà àwọn tí wọ́n jẹ́wọ́ wọn níyé béèrè ẹ mọ̀ wá pé àfààní wá àfààní wá ṣé wọn ì sèyìn. ẹ má bẹ̀rù ma mo mọ̀ pé mo wa react ma pé mo wà kọjá ààyè ẹ mọ́ mi mo fi ọlọ́run bẹ̀ ẹ má kí n sinmi ma ẹ ló fọ́ ni if there's anybody tó bá hùwà ara wọn ní um, apology mo fẹ́ gbé àwa láwọ ẹni apology not the other way round ehm, sórí ìwọ kàn jẹ́ ọmọ kan tó ní àròjinlẹ̀ ni àti pàápàá èmi àti dáàdi yín rí i pé ìfẹ́ ìjìnlẹ̀ ló ní sí Koreat if not sórí wọ́n bá nǹkan tó ṣẹlẹ̀ láàrin yín yẹn it's it's more than enough láti láti láti polúkúmuṣu nǹkan tó dá nǹkan tó ń dùn ṣùgbọ́n alhamdulilayi pé. Like, ẹ̀mí ọlọ́run ló ń gbé inú ẹ̀ àwa la máa ní kó má bínú torí ọlọ́run má bínú mi ì ní fẹ́ kó tiẹ̀ rántí rárá débi pé wàá fẹ́ máa fi hùwà lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí i ṣe ti gbọ́ lórúkọ èmi àti bàbá ẹ̀ àní kó má bínú. àmọ́ Jubril. yes ma mi wàá tún nífẹ̀ẹ́ kó ṣe mí o. lọ́nà wo mà. ṣe ọkọ mi tó o bá gbà mí pé àdéhùn tó ṣe fún wa ni pé oṣù mẹ́ta àbí mm. lílọ lu dẹ̀fẹ́ gbéra tó fẹ́ travel láàárọ̀ láyọ̀ sí má jẹ́ kó kọjá oṣù mẹ́ta o tó fi máa dé o ṣoríyàwó ẹ̀ ó ti overstay welcome ẹ̀ nínú ilé mi àti bàbá ẹ̀ a fẹ́ kó wá mú nǹkan ẹ̀ sọ́dọ̀ èmi àtọkọ mi gan fẹ́ gbádùn ara wa. <laughs> Eh, àti pé mo tún ti expect àwọn you know àwọn ọmọ tó máa máa disturb mi nínú ilé so mi fẹ́ kó pẹ́ mọ́ rárá. ìṣẹ́yìn mọ́mì ẹ ti gbàgbé pé three months tí mo dá ń gbà yẹn ìgbà yẹn nìyẹn mà nígbà tí inú ń bí wa but nísìnyí mà tá a ti parí gbogbo ẹ̀ tá a ti yanjú gbogbo ẹ̀ tó ti gbé nǹkan fún lóhùn <laughs> mọ́mì bóyá ọ̀sẹ̀ mẹ́ta ni mà ẹ ṣe gan wa. so ọ̀sẹ̀ mẹ́ta ló kù báyìí. bẹ́ẹ̀ni ma. wo nǹkan kò kí n ṣe ẹrú ọlọ́run láwọn ló máa lọ tó máa bọ̀. àmì ma ẹ ṣe gan ma bọ mọ mi mo sì máa bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan ma. kẹ́tìrì. ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín ma ni pé mo ṣe ìfẹ́ mi ìdùnnú mi ẹni bí ọkàn mi ẹ̀yin náà dẹ̀ lẹ́ máa bá mi bẹ̀ kó má bínú ẹ jọ mo rántí pé mo fẹ́ sáré dín ẹyin. ok ẹ ṣe nǹkan lọ́wọ́ ẹ ṣe gan ma. bíbí mi. Go to the bathroom ìwọ láyọ̀. ẹ fi rọ́lẹ̀ ti di mọ́tò. sàmà lè ẹ ǹlẹ́ tọ́tọ́ báwo ni láàyè ló wọn máa gbàkóso lórí ọ̀rọ̀ yìí o ẹ mọ nǹkan mo ti ń jáde lọ báyìí bí n bá darí eh, mi mọ bí n ti lọ rí àfa ẹ ṣeun sàmà lè ah, eh, wàhálà máa wà lórí ọ̀rọ̀ afásànúsì ọmọ àfaraya tán lórí ọ̀rọ̀ yìí ah, ọlọ́run ọlọ́run má bàa gbàkóso ọ̀rọ̀ yìí. dáàdì dáàdì ọmọ mi. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí. ẹ ṣe ìwé wa. mọ́mí mọ́mí.

mi ló ṣe you love it. smells Do you know what funny thing is? do you know one funny thing? Mm-hmm. Every time tí màá ti rí ẹ báyìí, mo kàn máa ń rò pé wow olúwa ṣètò tààrí ẹ sí mi. ọ̀pẹ <laughs> lọ́pọ̀lọpọ̀ ìgbà tọ́lọ́ wa fi gba nǹkan lọ́wọ́ èèyàn mm-hmm. pàápàá jùlọ nǹkan burúkú mm-hmm. èèyàn máa ń wo owó ọmọgbà pé ah mi fẹ́ kí lose kìíní mi fẹ́ lose kìíní bọ́kálẹ̀ yẹn kọ́ ni first sight pé ah nǹkan tó lọ ní on the lọ ní fún the ó bẹ́ẹ̀ tàbí nǹkan tó ń ṣe lọ́wọ́ walk a little mile and die for love. Trust me. Like seriously, thank you for coming to my world. Thank you for loving me. Darling, mm -hmm. I love you. I love you too, right? <laughs> so, you know, say. You see this one? You know, this one. This is you. Yeah, oh I'm trying to boil the rice. Ṣé o like ẹran bẹ́ẹ̀ ẹran mi lẹ́jọ́? Mo fẹ́ lẹ́wọ̀ bí ó rọ̀ ni. Máwo máwo máwo máwo. Débẹ̀ bí o sì. ṣe kú nìyẹn just like that. wọ́n mi dé lọ bẹ́ẹ̀ yẹn ah oh my goodness láìsí kan sick kí wọ́n dẹ̀ fò ṣọlẹ̀ kó dẹ̀ kú just like that ah ọlọ́mọ ẹ̀ka àfojọ́ ọlọ́jọ́ lọ. àbá mi. Hmm. Ehm, gbọ́ ẹ jù bí nǹkan báyìí. ah jù bí ẹ kò sí nǹkan tá a fẹ́ ṣe ọ̀rọ̀ nìkan ìkọ́ ló wà nílẹ̀ yìí. ọ̀rọ̀ nìkan yẹn náà a máa postpone yẹn ni for now. pẹ̀lú gbàdúrà nǹkan tó ti ṣẹlẹ̀ láti máa la fẹ́ ṣe nìkan ẹ̀ ni in fact mi ìtẹ̀ tí ì lè rí ìṣẹ́gun látìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ because ó sọ pé òun máa cross from one country to another so bí ẹ̀yẹ ló fà tí náà bẹ̀ ọ́ ṣe lọ tó bá dé a máa mú báyìí máa sọ̀ tẹ̀ ah. hmm, bọ̀dé nìkan ẹ̀ ah, kò tí kùn ún sìn ṣó mọ̀ pé ikú mọ́mì yìí kò ṣe lásán ṣá. nǹkan táwọn ló sọ náà nìyẹn nǹkan táwọn ló sọ bọ̀ kí la fẹ́ dà á lè mú wọn. àjẹ kílà ni ọmọ kúlẹ̀ ni ta ni mọ̀ pé àjẹ tó kílà ló lọ́pọ̀ ọmọ tó kúlẹ̀ ni jẹ mo ṣòro pé àjẹ tí yóò bá rẹ jẹlẹ ni ó ṣòro mu. ẹ ẹ mọ ó sàṣíkà kí ṣèṣù rẹ. ah tí ó try gan ni àfààyàn gbìyànjú nǹkan tí mo ṣàmọ̀ ni pé ikú tó ń pojú gbẹ̀yìn òwe ló ń pa fún ni kó tó di pé ọlọ́bàá yẹn kéèyàn ṣàgbákò àmẹ́ni tó bá tún kàn báyìí. ọlọ́run ní kí aburú ò ní ṣẹlẹ̀ sí ní bọ́dí mi àníkà tí ẹ̀wá solution sí gbogbo ètò wà lẹ̀. ọ̀rẹ́ mi ó níbi kan tí màá mú ẹ lọ ṣúra àwọn eléyìí wọ́n máa sọ pé ibi tí panipani wà bẹ́ẹ̀ ni gbanigbani wà mo ti ṣetán kí ni mo ṣe mo ti ṣetán. tó bá ti yé gan-an ti lọ́rẹ́ mi. kò sí àná máa mú ẹ débẹ̀. máa lọ. máa mú ẹ débẹ̀ because a gbọ́dọ̀ sí kẹrẹ bá lọ́mọ ẹni tó wà kọ́ lọ́ọ̀ kíkú kíkú burúkú kọ̀ wá. àmì jésù máa mú ẹ débẹ̀ because ah hey this is too much. tó bá mú mi débẹ̀ I will be so grateful because I don't understand me ìfẹ́ mo bí tí mo fẹ́ gbà lọ. jẹ́ ká lọ lọ́la ọ̀la ọlá òkè àjọmọdé rẹ what are friends for ìwọ ni kò má rò mọ oṣù ti gbọ má rò mọ everything will be fine. Sweetie, baby, I'm home. Baby, are you okay? Sasha, there. Listen, how are you coming? Ah, kí ni? Mate! Kí ló ṣẹlẹ̀? Ah! Kí ló ṣẹlẹ̀? Baby, eh? Now guess what? What? Um, what should I be telling kámi ni um, báwo ni kíní kan mm-hmm. today is friday mm-hmm. bí bá ṣe máa ń kíra wa lé ní friday a máa kíra wa in our traditional local language àwọn ọmọ èkìtì wa kí wọn lèkìtì àwọn but just said um, by this time monday morning mm-hmm. Oh, that i mm-hmm. will be <laughs> what <laughs> what now what the next general manager of the company <laughs> oh my god no i'm serious ah! lẹ́yìn yẹn wọ́n ti transfer lọ sí Port Harcourt oh minimum and head Port Harcourt. baby stop it! and that's where the whole money is. congratulations baby. Ah! ẹ máa fọ salary mi dollars. you know what I'm saying? so? oh my god. ìyàwó jìnnà. olúwa ṣeun ẹlẹ́dàá mi ò sí. <laughs> wíwá mi. mo ṣe ní kò ṣe kí wọ́n sọ fún mi pé mo lọ sọ́dọ̀ doctor. ló ṣe lámẹ́. ìgbà tí doctor test mi um, he said I'm two months gone. what? mm-hmm. pregnant? yes. yeah yeah. pregnant. Let me stop. Oh my god. Bọ́ládé. Kí ló ṣe ẹ́? Òtútù ni. Òtútù. Òtútù. Òtútù. Ah, ah. Ó díṣó ti lo oògùn. Ara ni mí. Ara ṣe máa ní ẹ. Ṣé bí wọn ló ní kí n wá láàárọ̀ ipò fẹ́ mú mi lọ́bì kan? Kí ló dé tó tún ṣe báyìí? Mo ti múra tán. Mo ti ẹ̀ wọ òògùn kan mo ti ṣetán mo ní pé kí n tó jẹ pé kájọba lọ síbi tá a lọ ni ó tútù ṣe dé nìyẹn ah pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ló máa ń lò. Ah. ẹsẹ̀ mi ẹsẹ̀ mi ti bá wò orí ah. ah. mi àjọ nítorí ọlọ́mọ má ṣe fún mi kọ́lá débà ìṣẹ̀lẹ̀ ọlọ́mọ kí ló dé ẹ̀sìn lọ́gbọ́n mi wá ní jẹ́ kí lọ́gbọ́n mi wá. mo dáràn mo dáràn wọn ti padà gẹ̀ẹ́tì mi bọ́ládé mo wà bọ́ládé jọ má ṣe léyìí fún mi bọ́ládé bọ́ládé mo ti dáràn mo dáràn mo dáràn mo dáràn ọlọ́dẹ tà tà bá wà lẹ ọlọ́dẹ má ṣe léyìí má ṣe léyìí. Jamiu báwo ló tún ṣe ṣe báyìí eh? bá mi sọ̀rọ̀ ẹ́. Arọ òní ni ẹ you are well. you are well ìjọ mọ́tò dẹ́rù bà mí mọ̀ pé mi àti àti dáadé àtọ́lọ́run nìkan náà ló tún kó. Ìjọ ń torí ọlọ́run. Eh? Ẹ bá a gbà àfà. Àfà. Ẹni kan jọ o sí nínú ìdè anybody ọlọ́run nìkan ló lè dè tó lè tù o sí nínú ìdè anybody fi ọkàn ara ẹ̀ balẹ̀ ara ẹ̀ máa yá pẹ̀lẹ́ Jamiu Jamiu Jamiu wọ́n máa ṣe yẹ Jamiu wọ́n máa ṣe yẹ fún mi Jamiu Jamiu ah ah afa afa afa afa afa afa afa afa afa afa afa afa. sí àlà. ìjọ mẹ́ta ìjọ kan pẹ̀lú ọ̀rọ̀ ìjọ lè ń kọ́. alhamdulilayi ẹ̀rọ ọba. àwọn èyí ṣé ò sí. bàbá ó wà. ẹ jókòó. bàbá bẹ́ẹ̀ má jẹ́ àjókòó wàlá ẹ̀kọ́ gba jókòó bàbá ó wà. kí ló tún lé. mẹ́wàá ti ń ṣẹlẹ̀ báyìí bàbá ẹ dákun. ọ̀rọ̀ kọ̀wé àtà torí ẹ̀ wá àyín jọ sí bàbá òun náà ló gbé wa padà wá bí báyìí. bàbá ò <laughs> ọ̀rọ̀ kọ̀wé yá wàláì ihun tí ń bẹ lẹ́yìn ọ̀fà kọ̀wéyá ó lélẹ́gbèje ha baba subhanallah baba ìyá kọ̀wéyà ti kú ọ̀rẹ́ kọ̀wéyà ti kú àbúrò kọ̀wéyà bàbá ti ṣàìsí bàbá wa rí kọ̀wéyà báyìí baba kò jára ayé bí n tí báyìí ló kù kẹ́mi rẹ̀ wọ̀. alhamdulilayi. alhamdulilayi. bẹ́ẹ̀ni rabbil alamin yóò rí bẹ́ẹ̀ o ti gbàgbé ń jọ sí tí mo tẹ́ ẹ wá bí ni o gbàgbé ohun tí mo wí fún ọ lórí ọ̀rọ̀ kọ̀wéyà nínú gbogbo ẹni tó bá lọ́wọ́ sí i ìpè tí wọ́n ń bá a bẹ̀ mí gbogbo wọn forí ko ẹni tó bá wá lọ́wọ́ sí tó tún bá a ṣàṣì mi gbogbo wọn ni wọ́n kú oníyà rẹ̀ kú ẹ ó wà nú àwọn tó ń ṣe mí nù ọ̀rẹ́ rẹ̀ tó ṣaláìsí ó wà nú wọn ni Alwajud mo sì ń sọ fún ọ mo sì ń ṣe dẹ́ẹ̀dẹ́ ṣe sùúrù mọ́ rẹ̀ ru ẹlẹ́rù fa tìyẹ lọ́wọ́ gbogbo wọn ni wọ́n lọ o gbogbo wọn ṣe máa kú pé ìyá àtùpà ìdíwọ́. ó wá rí kọ̀wé àti òtí ìkú àti ìkádàrá kó ti jẹ ìyà tí ó jẹ tán ni ìyà tí èmi ò fi jẹ tí mo tí mo bẹ ọlọ́run lé lórí tí wọ́n fi jẹ kò tí parí ìyà nù yóò yòrógo yóò rógo yóò rógo gidi ìyà pọ́nbélé lẹ́yìn tó bá jẹ ìyà tó mú mi tó yó tí gbogbo yín rí tẹ́ káàánú rẹ̀ tán nígbò tẹ́ tó bá gbẹ̀mí rẹ̀ lọ ẹ wá bá mi gbẹ̀ bá wá bá mi á wà ṣàforíjì fún gbà náà. wọ́n nà án ẹ́ àbá it's okay àti àti lo gbogbo ẹ̀ kí tún lélẹ̀ tó tún sùn sí ẹ tún yín lára báyìí why. Ah. Mm-hmm. no kò ní rẹ̀ kò ní rẹ̀ ẹ́ ah. ara ò ní ní ẹ we've tried now a ti ṣe gbogbo tó yẹ ká ṣe a ṣe gbogbo ẹ̀ why this again i don't understand mi ò understand wait onírú ẹ̀. la ilaha illallah muhammad rasulillah nabi sallallahu alayhi wa sallam ah. torí mo wòye pé ìyá ńlá lélẹ́yìí ṣé bí ìyá ńlá bá gbé nìṣánlẹ̀ kéékèèké àtọmọ gorí ẹni àbí torí pa ajá àfa náà ṣe rò pé ìyá yẹn tọ́ sírú wa wọ́n ti gbàgbé pé èèyàn ni wá èèyàn làwa àfa náà ẹlẹ́rùn ara bẹ̀mí ìyá yẹn tọ́ sírú wa wọ́n ti gbàgbé pé èèyàn ni wá èèyàn làwa àfa náà ẹlẹ́rùn ara bẹ̀mí kéèyàn lè dédé dún mọ́yàn pé èmi mo gbé góòdì níbo kò sí nínú ìran mi o lè sí ìran mi kò sí lẹ́jẹ̀ mi kò sí lára mi ẹ ṣẹ́rí àṣìṣe fúrọ̀lá ọlọ́run bá kó tiẹ̀ ṣàforíjì fẹ́nu wa débi wípé ẹ Sulaimanu tó ń bá mi gbélé gan-an mo fẹ́ mo ti ń rò ó lọ́kùn gan pé kó máa ṣe òun ló ṣiṣẹ́ yẹn ṣe mọ̀ pé nígbà tí Sulaimanu kéré díẹ̀díẹ̀ a máa fẹ́wọ́ ẹ ó dẹ̀ ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀nà ti jìn mo fẹ́ rò sí i ọwà lọ mú yà bàǹtà bàǹtà ọwà fi ń já dúró mi ah, kò tiẹ̀ tó ní náà táwọn ọmọ ọlọ́pàá ah, kàtá làwọn ọmọ làwọn agbèfọ́n báyìí o. al-ulama'u warathatul anbiya ẹ̀yin náà làrólé ànábì nígbà tí irú nǹkan báyìí wá kan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfa àtẹ bá ní nǹkan báyìí lẹ bẹ́ẹ̀ ṣe àwọn tí ò wá jẹ́ àfa àtàwọn ọlọ́run kẹta ni ò wá ṣe wáàsí fún wa. ọlọ́run ló ní ìdájọ́ òdodo ìjà fún ọlọ́run torí owó ó wá ṣìwà àwùsọ lọ́rùn kedere ní.